gangan mo sìn fúnra mi ó sì kówè dání ọ̀rọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀. wo ọjọ́ tí ọmọ ìlú tó bá jẹ́ pọ̀ ló gbẹ́lú mi wá náà mọ̀ ṣẹlẹ̀. ọmọ mi ò gbẹ́lú. ọmọ rẹ ò gbẹ́lú. kò gbẹ́lú. tọ́bajọ́ ọmọdé ló bá gbẹ́lú yìí. àyàn agádúró fìyà jọ ń ti o. tọ́bajọ́ gbàlagbà ó ti ọmọ dààmú káàkiri yóò jìyà mo sọ tèmi fọ tẹ ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde ọmọ mi ò gbé lù lù mí fún mi o bá súnmọ́ mi. 呜。 <laughs> sọ ni àmẹ́mi mọ̀ pé atẹ́gùn owó ọmọ àtúbálẹ̀ ọ̀rọ̀ ni ọ̀jẹ̀ ni ọjà yìí ọ̀jẹ̀ ni ọjà yìí àtúndúpẹ́ bọ̀ náà díẹ̀ díẹ̀ ẹ bàbá ẹ wò ó mọ̀ wá àwọn ọmọ kéékèèké kan òun ni wọ́n lè bá dùn gbogbo tó gbogbo sọ yìí àwọn èèyàn ti fẹ́ gbà báyìí. Ah, ah. àwọn mọ́làkún sábò wò làwọn ọmọ kéékèèké. bàbá ọjà bàbá olú ọgbọ́n a lọ́dọ̀ Ọlọ́run mo rẹ́ kẹta tí rù kí ọdún mẹ́ta tó wà ní oyún ọlọ́run ó ti bímọ. àdógún orí burú àdógún orí wa ọlọ́run ṣeun olúwa ṣeun ọlọ́run ṣeun ah, ah, ọlọ́run yọ̀ mẹ́yìn náà ọlọ́run mẹ́yìn náà ọlọ́run ah, mẹ́yìn náà ó ti bímọ lọ́ọ̀lẹ́ oṣù ká látòrí ọdún mẹ́ta kábíyèsí ìlú ọlọ́run o mọ̀ ṣe ń wo. kódà ọlọ́run ṣe ẹ̀rí lóyún ní ibi àní lóyún àní ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ẹ̀rù pẹ́. ọlọ́run mọ̀ ṣe láti dúró. a ṣe ń wò rí a ṣe o. àbíyá mọ̀ mọ̀. ẹ má bínú pé mo ilé yín ẹni bínú ni ẹ gbọ́. àwọn oògùn oògùn mélòó la ta táwọn wá bí ẹ mọ̀ pé nǹkan tí ò lè ṣú wa ni kì í ṣú wa sí. kí ló wá ṣèwọ́ tó ju ẹ̀ka ọ̀rẹ́ lọ́wọ́ báyìí. a ṣe máa ń bí orin. má ṣe mo fẹ́ kọ́ mo fẹ́ kọ́ ìlú. lọ bẹ̀rẹ̀ sí sọ́mi ilé náà. bẹ́ẹ̀ olúwa máa lọ fi dáadáa ra o ẹ káwọ dáadáa <laughs> ah, ah, ah, olúwa mi olúwa mi olúwa mi ẹ mọ sọ fún yín ẹ mọ ní ẹ má máa ṣílẹ̀kùn fúnra yín mọ́ ẹ jẹ́ ń bá wọn bá yín ṣílẹ̀kùn. mo ti sọ fún mi kò yé pè mí lolúwa mi mọ́ ò ń gbọ́. ẹ wo ẹ̀yin kò lè tètè múra náà ṣé mo wí pé ìka tí bá ń bọ̀ yẹn tí bá ń fún un lóúnjẹ ni olúwa ẹni náà ni olúwa yín ni jẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó tán wa. olúwa mi ni. àwàdà ìdọ̀bálẹ̀ yìí ṣe wà ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wá ẹ yẹ yẹ máa gbàṣẹ mi ṣe ẹ gbé gini wá. kò yé mi n tèmi sọ ni pé ọmọ ọba kẹyì jagun bí ẹrú ìlú tẹ gbé ni iṣẹ́ tèmi ni ẹjẹ ń gbé lọ́wọ́ ẹ tèmi sọ ni ni èmi mú ni lù. ẹni ìwà ṣe ẹrú ọ̀tọ̀ àwọn sọfọ ẹrú ni wàá ṣe. wa ọlọgbẹni kí ló ṣẹlẹ̀ nínú káàlẹ kan nígbà tí mo lọ sọ́jà. iná ọkọ̀ ṣé ìgbà tí ẹ̀yìn ẹ lọ lù. ìgbà tí mo lọ pàtẹ ni. ẹ tán pàtẹ mọ́ ló ń sà. mi ò rò pé gbádùn. nígbà tí ẹ̀yìn sadé pàtẹ wo làbọ̀rọ̀ ní ẹ tán pàtẹ lọ́dún. dídí question dídí question ọmọ máa béèrè sọ́kọ ṣé lónìí ọ̀rẹ́ yáde ṣé dọ́dọ́ dọ́dọ́ dọ́dọ́ kó sọ̀rọ̀ dán kí ló dé tó yẹ pé gbogbo ọ̀rọ̀ tẹ̀ náà dandan dandan wà wà ń bẹ̀ sórí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ ṣe má tán ní ti ń ṣó èmi bọ̀. ọ̀nà èsì. ọ̀nà èsì kọ̀ ọ̀nà ní ti ń ṣú mi bọ̀. má jẹ́ kó ṣú ẹ. yóò ṣú mi. ní orin ọba gbìyànjú kó má sọ fún ọ̀tọ̀ opponent ló ń lọ kó dẹ̀ lọ kúrò lọ́dọ̀ opponent ó ní ọmọ adaṣọ bojú kó má lọ sí ọ̀dà opponent o. Ah, kọ́lọ̀ má ṣe yẹn ní ẹ̀yìn ọ̀jẹ̀ńlé òrò jẹ́ńlé egun ni hmm. ọ̀rọ̀ ẹ̀ dàbí ìgbà tí èèyàn ń sojú PDP títọ́ ṣe é sí mọ́ ni hmm. àbí tó ń sọ kọ́ ni. Ah! ọ̀dà máa wá wò ẹ̀ lánàá ìbòlè òṣogbo ẹni tí bí sì rẹ ọlù òṣogbo ọ̀rọ̀ sinmi yìí lọ sọ. ọ̀pọ̀lọpọ̀ lè rẹ̀ mọ̀ ní òṣogbo. wẹ̀rẹ̀ kí o lè wá sí òṣogbo mọ́ èkó ló dì mú. ọ̀rọ̀ ọ̀jẹ̀ ni ọ̀jẹ̀ ni egún. wo èkó ni wẹ̀rẹ̀ bàbá yìí. ìkejì ẹ̀ sì gbọ́n bí nǹkan mi hmm. ẹni sojú ọtọ̀sẹ̀ oníyàn kúkúrú oníyàn kúkúrú àbúrò ìjàwó ọ̀nà ọ̀rọ̀ ṣé wàá ròyìn ọjà fún ọjọ́ ìjọba ọjọ́ ìjọba ọ̀nìyàn ọ̀nìyàn ẹni rẹ̀ máa wọ iná rẹ̀ pọ̀jù lẹ́ni lónìí ọ̀sọ́ fọ òun gara ògara ògara kó sọ fọ òun lè òun lè mi lè fẹ́ fi wọn mọ àwọn opponent wọn máa attack mi ẹ ṣe dandan kó ṣe pdp. Ah, wọ́n èmi náà èmi nìjẹ́ kò sú mi ẹ gbọ́dọ̀ sú nìyàn tó ní ọkọ nìyàn jẹ́ kò sú kò gbọ́dọ̀ sú wa dédé ọ̀ràn ẹ gbọ́dọ̀ sú wa ni. akin alabi. ẹ eh, ma èmi ni kí lẹ fẹ́. ṣe tí mo ṣe wà yìí student ni mi school fees mi ni mo fẹ́ san ló jẹ́ problem fún mi mo ṣe wá ní kẹjọ kí wàá lè bá mi bá chief sọ̀rọ̀ bí àmì lè ránu gbà lọ́dọ̀ wọn. student ni mi. bẹ́ẹ̀ ni. alẹ́ ah, ah, ìfẹ́ ìdọ̀sán nígbà tí wọ́n kàdà kiri kó dáa ẹ ti a máa tọ̀ ga owó kù ó yìí ó kọ́ bí ẹ bá sọ wọ́n Akin Balógun. Èmi lèmi lèmi. Kí lẹ fẹ́? Ẹ̀yin ni ẹ̀yin Ọ̀làsùn. Nù Akin Balógun. Balógun lásán tọ̀tọ̀ ìlú Ọ̀làsùn lẹ́yìn. Bẹ́ẹ̀ni. Kí lẹ́yìn náà fẹ́? Eh, ẹ jọ. Àbúrò mi ló wà ní hospital. Hmm. Wọ́n ní kí wọ́n bá ṣe ìwé wọn lè ràn mí lọ́wọ́. Eh, Ẹ̀ẹ́dàbùnrin sí ibi wá jẹ́ ẹ̀yìn ibi tí wọ́n ti ń tọ́jú aláàrẹ̀ ṣe bẹ́ẹ̀ náà gbọ́n gbà tí sọ ní ìsìnkú ọmọléèwé ni làwọn rẹ̀ lọ́wọ́ ṣé ẹ̀yin jẹ́ ọmọléèwé ni gbàdọ́gbọ́ yín bá wà ní ilé ẹgbẹ́ lọ gbòógì ẹgbẹ́ lọ yẹ ìyá sáyọ ẹgbẹ́ lọ uch ìbàdàn ẹgbẹ́ tó kọ́ bá lọ bẹ̀rẹ̀ àbíkí lọ́wọ́ mi. ẹ jẹ́ kí ẹ ó ṣe ṣe mọ́dọ̀ mi. ẹwẹ̀ yín ẹwẹ̀ yín owó nù i have a lot of things to do. ẹ jọ wálé ìjàbẹ́.

wá dání ni ẹ ìyàwó mi ló wà ní oyún tó bá sì ti fẹ́ bímọ ó mọ̀ fún mi ní wàhálà ni mo ní kí wọ́n bá sì pé yáwọn lè ràn mí lọ́wọ́. Ah, ah, ah, ẹ dákun ọ̀gá adé nígbà tí ìyàwó mi ti ń fún yín dààmú tó bá ti wà ní oṣù kejì àbóṣù kejì lẹ́gbẹ̀ẹ́ ní ìsìn ṣé ọyẹ kẹ́yìn ọ̀tọ́ máa ń mú ọ̀dà ọmọ mélòó lẹ ti bí sẹ́yìn. mo ṣe bímọ márùn ni mo ṣe bí. ọmọ márùn-ún. tẹ́tẹ́tẹ́ ní ọ̀gá tí ẹ tọrọ owó lọ́wọ́ rẹ ọ̀kẹ́ lóbi kò fi kíní kẹ̀kẹ́ àkiri o àwọn ọlọ́run jẹ́ wọn wọn lọ́wọ́. Mr. Asumọ hmm? ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kí n ṣiṣẹ́ mi náà. ọ̀dà olú máa ṣe tiẹ̀ lọ. Búkí Àjàyí. àìmọ̀. kí lẹ fẹ́. um, Cherry, hmm. actually student ni mi èmi gangan gan ni student ṣẹ́rí mo ti mo ti ṣe NCE mo ṣe prelim prelim mo tún wà ní poli mo tún wà ní yunifásitì báyìí báyìí báyìí. mo kàn ní láti ṣe bsc. ẹ mi ẹ bá mi bá ọ̀gá sọ̀rọ̀ kí n lè rówó tí màá fi lọ ṣe bsc yẹn. okay. ṣé mo jẹ ẹni tí ń kọ́ ṣẹ́ẹ̀kì fún yín àbí èèwọ̀ ń lè. ẹ bá bẹ̀ wọ́n ẹ bá ẹ ẹyin ẹ dàbọ̀ àǹtí jàjà ẹ ní ẹ̀yìn ṣe oúnjẹ àgbẹ̀. no kò ń ṣe àǹtí mr. bọ́dà jàjà kí lẹ́lẹ́ sílẹ̀ mo ṣe prelim mo lọ poli prelim. Hmm. ah! ìṣèjọba ìjọba ìjọba ìjọba. pẹ̀lẹ́. ń jọ pé ẹ̀yin ọwọ́ yín dídì ẹ̀ bóyá kí n lọ kí n padà wá. no it's okay it's alright um, sọ tó bá wá. ohun tí mo torí ẹ̀ wá kò le kò sì pọ̀ jù àmọ́ nítorí ìlera ara yín gẹ́gẹ́ ni nítorí ẹ̀dùn wa kì í wá. ìlera ara mi. ìwọ jẹ́ medical doctor ni. ẹ ń ṣe dókítà mọ́ tí ń bá wò ó dáadáa kìí ṣe lẹ́ẹ̀kíní kìí ṣe kejì yóò tó ẹ̀mẹ́ta tí dókítà ń sọ fún yín lójú mi báyìí pé ẹ máa o ẹ máa sinmi o ẹ máa sinmi o àmọ́ kàkà kẹ́ ẹ ṣe náà ẹ sinmi iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ yìí náà ni mo wá ní kí n wá torí ẹ̀ kí n bá yín sọ̀rọ̀. kí ẹ lè máa sinmi dáadáa lè rest in peace ẹ mọ̀ pé peace ọ̀dà kí èèyàn rest in peace. fi peace yẹn lẹ̀ dàdó ní rest but it's okay. Um, èmi wò pé ẹ̀yìn peace iná rẹ̀ gẹ́gẹ́ làlàáfíà ni pé ẹ̀mí ṣẹ́gun jẹ̀mí yẹn lọ. ṣé o ti tán àbọ̀kù. ọ̀tàn kù ọ̀tàn torí ọ̀tàn kù ni ìbọn ń ró ẹ̀yìn ìmọ̀ràn mi rèé ní kúkúrú sà. ṣe rí àwọn tí máa ń wá gba indoji lọ́wọ́ yín ni tí wọ́n máa ń wá tẹ̀ máa ń fún ní owó tí ẹ fún olúgbọ́n tẹ fún àrẹ̀sà tẹ fàjèrò tẹ fún ọ̀rọ̀gùn ilé ìlànà ẹ má máa ṣe wàhálà mọ́ ẹ̀yin ò kúkú kó ẹ̀yin ò ṣe kúkú kówó ní kẹ́kọ̀ọ́ lé mi lọ́wọ́ kémi ọmọ ṣe tẹnitọ́tọ́ àtẹnití ọ̀tọ́ àti tẹnitọ́ yẹ kémi ọmọ ṣe kẹ́yìn ó sì sinmi jẹ́jẹ́ yín kẹ́ má ṣe wàhálà ìdí tí mo ní kí n sọ fún yín nìyẹn. o hmm. ṣe ibi tó o sọ̀rọ̀ dé ó yé mi ibi tó o sọ dé gan pàápàá ó sì yé mi sórí ọ̀rọ̀ yìí ó dàbí ìgbà tí èèyàn bá ju akaṣọ àmàlà sí gbangba ni bákan méjì ló máa bá dé yóò bẹ lòmíì yóò kígbe yóò sì bẹ lòmíì yóò dákẹ́. bóyá ìtọ́ba bóyá ìtọ́ba ẹni tó kígbe ní lókùtà nù. sórí àwọn èèyàn wa wọn mi ò fẹ́ fàyè lẹ̀ débi tó yẹ pé àhesọ ọ̀rọ̀ máa wà lójú ẹlòmíì bí ẹni pé èèyàn ń ṣègbéraga ni hmm. a ní èèyàn wà èèyàn feel too big láti lè attend sáwọn èèyàn directly fúnra ẹ̀ hmm. láti interact pẹ̀lú àwọn èèyàn hmm. wọ́n ṣe máa sọ nìyẹn n ò dẹ̀ ní fẹ́ kó jẹ́ pé àhesọ ọ̀rọ̀ káàkiri káàkiri tó máa bàyàn lórúkọ jẹ́ ni mo máa fẹ́ sá fún yẹn ah. fún ìdí èyí ẹ jẹ́ ń jẹ́ máa ṣe bí a ṣe ń ṣe tí ò ní fa kíkùn kankan yẹ ká ra màṣẹ báyìí. ọ̀rọ̀ yìí ṣe ń yé mi ṣe nígbà tí ẹ mẹ́nu lọ bí ẹyin alákàṣọ àmàlà ni kò fi taratara yé mi mo wò ó bí ìgbà tó ẹ pé ilé ìtẹ ìjù tó bá yẹn tó pariwo ní bí ìgbà tó lùkùtà náà àmọ́ ìgbà tẹ wá fọ wẹ́wẹ́wẹ́ fún mi. ó jẹ́ wá mọ̀ wípé ah àwọn bàbá tó bí àwọn máa gbìyànjú o wọ́n kọ́ yín lẹ́wà èdè ó yé yín ẹ̀yin náà fúnra lára yín ẹ̀tún wá fúnra yín kọ́ dàásà kì í gbé fún gbé fún kòsà gbé fún gbègbè gbàgbà kò ní bàjẹ́ fún yín kò ní pín yín kẹ́ fún yín ah, ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ah, ẹ ṣeun bẹ́ẹ̀ ni. ẹ ah. ẹ wá o wá o ẹ fẹ́ rán mi níṣẹ́ owó yìí owó tó yá nínú àkáǹtì ní oṣù tó kọjá nìyẹn ló dá padà fún wọn. mádìí ẹ̀kín rí ẹ kò ya owó mi tó ṣe máa fi parí. èmi nìkan ah, ẹ mo kò ní tán lọwọ yín o ètò ìtẹ́ǹdì àkèrè kò ní tán lọ́wọ́ yín láéláé ah, ah, mo mà dúpẹ́ àmọ́ ju gbogbo ẹ lọ health is sport health is wet health is good health is wetter sinmi gbọ́. ẹ pọ̀ lẹ́yìn. <laughs> nígbà tó yẹ kó ọ́fíìsì mo spark we need to spark English when we interaction with oh, the uh, official person. Ah, àdúpẹ́. kódà kódà ká sọ̀rọ̀ àná ẹbí bá mi kò bí mo tó mọ́ alákọ̀ọ́kọ́ owó tó ń kó sí ẹ̀yìn abẹ́fẹ́ láti jẹ́ ọ mọ̀ pé ọ̀gá ń lo btv kámẹ́rà. kí ni ẹ̀yìn téèyàn máa fi mọ́nítò yẹn náà lé ah. wọ́n ní ẹlẹ́kejì ni wípé mo ní tọ́ba ti ń bọ̀ hàn yín mú gbogbo ẹyin kíní wèrè tó wà nínú ọgbọ́n yìí kókó kù kó lè jọ student ọmọ pé bó ti wà yín nìsín ni ọjọ́ bí o mọ nǹkan tó ń lọ beard gang ló ń pele. beard gang ò fowó eh. beard gang lọ ń sọ tọ́tọ́tọ́ ọmọ tó ń sọ ọ̀dà kò sí wàhálà ẹ̀yin ẹ̀tọ́ owó tó gbà. alábàálẹ̀ ìjà lọ fún mi. ibẹ̀ ibẹ̀ ẹ má jàṣe dáadáa owó ẹ máa ké mi lára ẹ mọ fẹ́ràn owó tí lọ. ní o ti ń pariwo ní ah, ẹ nígbà tá a ti jọ ládéhùn kẹ tó wá di ẹyìn ní sùúrù ní sùúrù ẹ tẹ̀mí sáré lọ òkì bíi kíní ẹyìn ajá ń sìn ọ́ máa sá lọ ni ọ́ máa kó mọ́ mi lára. ètò àṣà ló máa dún díẹ̀ náà nígbà tó wà fún ẹ kò ń ṣe nǹkan tó pọ̀ náà ni ìwọ́n gbélé tọ̀ àbí wèrè ni ibẹ̀ ni àbí o rò pé mò ń ṣeré ni èmi ò máa sọ̀rọ̀ eléré tọ́kì ní jèrè ah èwo ń ra dáadáa o kiri mo yá yá sasasasasa kó seventy fẹ́mi tú ọkú thirty. Ah, ah. eh? o ní seventy thirty. ah ayé ayé ayé wà á jà o. o bẹ mi lọ fún. á jà o èmi àti ọjà o. ó yá fún mi tẹ fún mi tẹ ní sùúrù kí ló tó ń ṣe àwọn ọmọ. fún mi tẹ mi sẹ. má yọ owó kan ẹja fún mi o má yọ owó irun àbọ̀jà wèrè àbí wọ́n ń dìọ̀ mélòó gan gbogbo àbáyé ẹ fẹ́ bàjẹ́ lọ gbogbo eléyìí eléyìí ni mẹ́fà kó o lójú ṣọ́ọ̀tì kó o lójú ṣọ́ọ̀tì wá kó o lójú ṣọ́ọ̀tì. ayé ẹ̀kọ́ bàjẹ́ ìjọba. àbà ọ̀rọ̀ yìí ò lè tó yẹn ẹ wo ẹ sábà mi manage five hundred thousand níbẹ̀ ẹ̀yin kọ́ mo fún un ilé ọlọ́run náà la dá sí bàtà bá wa dáwọ́ sílé ọlọ́run ìwò la fẹ́ dá sí. It is okay. ẹ ṣáà máa fàdúrà ràn wá lọ́wọ́ hmm. iṣẹ́ náà lè tẹ̀síwájú náà ni no problem ẹ ṣe nínú ẹ má yẹ kó bàtà pẹ̀lú ara sókè ẹ ṣe ẹ ṣe àdúgbò ẹ ṣe. Daddy, uh... um, just a minute. Please. Hello. Uh, yes no actually mo fẹ́ confirm ṣáwọn mẹ́fà lẹ pè okay yes just to reconfirm it me. four of them ní university méjì tó kù ní polytechnic no problem no problem uh, mo ti approve kí scholarship wọn mo ti approve no it will be remitted straight to the school yes no ẹ a ṣe wọn a ṣe ìta bá ṣe but please ẹ jọ ẹ bá mi ensure pé ẹ monitor academic performance wọn ìyẹn ló kì jù no no no no no no don't don't don't let them bother don't let them bother i'll i'll find time i'll find time for that later it is okay ẹ ṣe no problem no till next ẹ má worry. Uh, no, no, don't worry. This one will co cover the current academic year. Yes. So next year, uh, no worries. Because it could be a problem. It's okay. Eshe. All right. Okay, now. Eshe. You sent for me, sir. Is there anything you need? Àyìnkẹ́. Sir. Àyìnkẹ́. Àyìnkẹ́ ẹ̀mélòó ni mo pè é. mo observe pé ẹnìjọ́ mẹ́ta yìí you've not been as cheerful as you've been uh, you've just been on your own aloof something definitely must be bothering you and naturally I should know I shall care. Àyìnkẹ́ ìkan alábàáwọn ojú mẹ́ta lọ ìjàpá yannibo ìrẹ̀rẹ̀. láti bẹ̀rẹ̀ àmẹ́ta yìí náà ni èmi ìwọ ìyá ẹ̀ ṣùgbọ́n gbà tí hmm, ìyá ẹ̀ dẹ̀ ti papòdà náà Fáńkẹ́ àwa méjì náà ló kù and ìfẹ́ tí mo ní sí ìyá ẹ̀ tí mo dẹ̀ ní sí wọ̀ fún rẹ̀ mi ò jẹ́ kí n rò pé à ń fẹ́yàwó mi ìmọ̀ nǹkan kan bá a ṣe wà yìí ah, something certainly must be wrong with you kí ni ó lè máa wọ́ọ̀rì ẹ lọ́kàn kí ni nǹkan tó lè jẹ́ ó ẹ lọ́kàn tó ń da ẹ lọ́kàn rò tí mi ò ní mọ̀ tó ní sọ fún mi kí ni kíní ọ̀hún gan. túnjí mi láìkí nǹkan tó ń ṣe fún mi ó dà ìbò kò fẹ́ máa dírìbù mi ni táìmù ló wá ń sọ pé a máa lọ síbi tá a fẹ́ lọ lọ́la ń sìn. ìrọ̀lẹ́ la máa jẹ. Ah, ìrọ̀lẹ́ bíi báwo kí ló fẹ́ ṣe gbogbo àárọ̀ àtọ̀sán ọ̀la honestly um, mo ní àwọn meetings kan tí mo ní láti ṣe so. ní weekend tó important jù mí lọ. no no no business now anytime na lè ṣe ó yẹ kó mọ bẹ́ẹ̀. ẹ ra mà ẹ pẹ̀lẹ́ mà mo ti béèrè yín wọ́n ní ẹ wà lórí call. sọ wọ́n so ẹ ra mà mo ti bèrè yín tẹ́lẹ̀ wọ́n ní ẹ wà lórí kọ́. wọ́n di kíkẹ́ ọ̀ kí ni mo porúkọ ẹ̀ náà yá. àyìnkẹ́ wọ́n mọ̀ ń wá ọmọ mi wá mọ́ mo tún sọ fún ẹ nísìn tí orí ìrìn ọba fẹ́ burú bí egún tó ń lọ́wẹ́rẹ́ omi mo ń sọ̀rọ̀ lọ́wọ́ tó ń sọ̀rọ̀ ipa tó gbọ́ mọ́ wo àwẹ̀ mo fi ọlọ́run bẹ̀ ẹ́ má wọ ọmọ mi wá mọ́ wo wọ́n pọ̀ gan-an lọ́wọ́ mi o tó jẹ́ pé gbogbo wọn ló dúró yìí mo wá fi ọlọ́run bẹ́ẹ̀ tó bá wọ ọkùnrin tẹ́ fẹ́ fi orí ẹ̀ ọ̀ṣẹ́ tẹ́ ń gun tẹ́ ń lò nínú lẹ́yìn kì í ṣe ọmọ tèmi o ẹ wá ẹlòmíì síwájú tẹ́ bá forí ẹ̀ dẹ́ni sọ ó lé olójú kòkòrò ó lé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi ni gbogbo obìnrin tó wà nínú ìlú kò sí tó wú ẹ mọ́ àwọn bàbá wọn lóògùn lówó ló fẹ́fẹ́ ẹ gbẹgbẹgbẹ no more news it's not new again gbogbo èèyàn ló bẹ́ẹ̀ ṣe rí true mi ò ṣe yàn bẹ́ẹ̀ ṣe bí mo ṣe wà anything tẹ bá fẹ́. dájọ́ ní ẹni tí kí ni ẹni tí tẹ bá fẹ́ mi ló fẹ́ máa fọwọ́ bòbò wọ́n jọ́ mi ebi kò ebi ò pa mí ṣùgbọ́n mo lè má yọ ṣùgbọ́n ebi ò pa mí àti pé ọlọ́jẹ̀ ẹ̀ má wà bíbà mọ́ ó yá kó sínú mọ́tò fún àmàlẹ́ mi ò kì í ṣe yàn bẹ́ẹ̀. ṣọ́ra rẹ o ó yá. ẹ dúró sí. kọjá báyìí ó yá ṣé kí n bẹ ti ṣé kí n bẹ ti ṣé kí n bẹ ti mọ́tò ẹni tí ò bá ṣiṣẹ́ ó yá sílẹ̀kùn ṣí ṣí ṣí ṣí kò wọlé nìkan lẹ́gbẹ̀ẹ́ tẹ. kò sí nǹkan kò sí nǹkan kan. ṣé mo lè padà sí ọ́fíìsì mi. o lè padà. lè ṣe tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ tó báyìí. ó jẹ́ believe pé Túnjí ti dump mi. Túnjí ṣe kí ni? ó dump mi bíi bíi dustbin báyìí. kí ló lọ ṣe fóun? ibi mọ́mí ẹ̀ ni mọ́mí ẹ̀ lọ ní irọ́ o ẹ̀ Túnjí o kò lè fẹ́ mi o pé mi ọmọ bàbá tó ṣoògùn owó. Ah, ah oògùn wo kí ló ń jẹ́ bẹ̀ ah, mo ń wò náà pé nǹkan tó lè mú ẹ tó máa fi ṣojú báyìí tó bá jẹ́ èmi ni á ti pa mí. ó pa mí lójijì ni mi ti ẹ̀bí nípa ìyá yẹn ní sọ orúkọ bẹ́ẹ̀ sí ó ṣọ́ọ̀kì. Ah, ọ̀rọ̀ yẹn pọ̀ o. mi ti rí kọ́fà gan lẹ́tẹ̀kẹ́ ìdóló ìbùkún ni túnjí ṣọmọ kan ní sùúrù a máa bá sọ̀rọ̀ tó bá lọ bẹ̀ bóyá ó máa gbọ́. jẹ́ kókó tiẹ̀ mú mi náà. ilẹ̀ omi ọmọ olówó à ń bẹ̀. ẹ̀kọ́

ń fọlá mi tọrọ hmm. Hmm. àsùnmọ́ ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá Mr. Asumo, ma need care excuse me. ṣé nílé ilé àbẹ̀rẹ̀ àgbà. mo mí pé kẹ ẹ yẹra fún mi i mean ẹ fún mi fásé mo fẹ́ bá dáàdì mi sọ̀rọ̀. ẹ ṣe gan ẹ máa wulẹ̀. Ah. question kan tí mo fẹ́ bí mo dẹ̀ fẹ́ kẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ fún mi ẹ má fi dúdú pe funfun fún mi o dáàdì mi ṣe ṣe oògùn owó abẹ́ òṣèlú. ṣé èyí ṣe oògùn owó àbí mi ò ṣe ṣé láti rán ẹ lọ iléèwé ni àbí láti ralẹ̀ àbí láti dalẹ̀ ṣẹlẹ̀. ṣé o fẹ́ gbóòótọ́? dáde ẹ ṣe ògùn owó ẹ kò ń parọ́ irọ́ lẹ ń padà di ẹ̀yin ò ṣògùn owó ẹ ò ṣògùn owó èdè ló lùlù láàrin ọjà ẹ̀yin ò ṣògùn owó irọ́ lẹ ń pa dáàdi nǹkan tó bá jọra wọn lè máa fi ń wéra wọn náà epo ẹ̀pà ló jọ pé sí ẹ̀ lírí náà ẹ ṣe oògùn owó ẹ kò admit ẹ ẹ mọ̀ pọ́nrọ̀ yẹn máa tètè tán lẹ̀ ẹ kò admit pé ṣe oògùn owó ẹ yé parọ́ sí o ṣáà ní nǹkan tá a sọ tẹ́lẹ̀ mo ní mo fẹ́ mú ẹ lébi kan ó wá lọ wò kan tá a bá lè ṣe tán bàbá tẹ̀lé mi lọ́lé kó wá lọ ṣe é fún a few hours o o wá sọ pé ó fẹ́ mú nǹkan ní ní ní sálọ̀ rẹ̀ ká padà síbẹ̀ ó wá mú nǹkan náà tán sí bí ìmọ̀ bí o tiẹ̀ mú nǹkan náà bọ̀ ó òdìdí oṣù mi láìpẹ́ kí ló dé kí ló tún ṣe é tó wá ṣàṣe gbọ̀ngbọ̀n kù sí. o ò lókun okùn tó fi ń so ẹran yẹn wàá wá fi fà mí lọ sílé yín kémi tẹ̀lé ẹ̀ nǹkan tí mo fojú mi rí yẹn ò dáa ṣé òmọ̀ṣẹ́ tí mo ṣe iṣẹ́ ẹlẹ́dàá káwọn kọ́sítọ́mà wá rí ẹ báyìí kọ́ mọ̀ pé wọ́n lọ́mọ bàbá yẹn ṣọ́ máa ṣe run. bọ́ọ̀lù ṣe sọ̀rọ̀ báyìí nà ó kí ara tàbá sọ bẹ́ẹ̀ sí mi ó yẹ kí wọ́n tiẹ̀ wà understanding ó tiẹ̀ kó lè farada àwọn kọ̀ọ̀kan kò yẹ kí wọ́n máa ronú báyìí nà. ooo oh, me i no get blood wey dey run for my vein abi eh i no get blood with the thing wey me i see i don hear you ìwọ̀nba nǹkan ríire kékeré tó kù lára mi kí dáàdi ẹ ti wá lò kó fi lùlù láàrin ọjà èmi ò lọ́ọ̀bì kankan mọ́ o ṣé kí mi wà ń bíbà ìwọ ni kó má pẹ́ kó fi dìde alice gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ ti pọ̀ jù kò yẹ kó sọ ọ̀rọ̀ ẹ̀ àtàràtà bá tiẹ̀ sọ ọ̀rọ̀ ẹ̀ sí mi màá tó kó òkè bí ara àtà ara alẹ́ ni wò nà kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀ fún mi ọ̀dọ̀ òògbọ́ yóò bá dáadáa náà tó wọlé má sọ̀rọ̀ tí ẹ̀ jàùjàùjà kó dá ìdẹ̀ ní bínú because mo mọ̀ ẹ̀ mo mọ̀ ẹ̀. ìwọ ni kò mọ̀. mo sọ sí ni pé ah! ó lè tẹ̀lé mi lọ́lé ẹ̀rú ń bà wọ́n náà ah, kò sí wàhálà. ìwọ gan ti ń pẹ́ jù ń bíbá yín má bínú ti bá sọ̀rọ̀ jàùjàù sí ẹ. lọ́wọ́lọ́wọ́ báyìí ọpọlọ mi blank nǹkan tí mo rí yẹn ń bà mí nínú jẹ́ gan ó kò dá rárá ah, bóyá kò kọ́kọ́ máa lọ ná tí bá sùn tí mo ṣáàbí south bóyá ara mi máa balẹ̀ má lè ronú for now mi lè rò kankan. <sighs> nǹkan kí nǹkan tó bá wù kó dé èlì ni màá rí òkòdó mi àti wípé ilé bá bọ́mọ bọ́mọ lẹ́rù bẹ̀rẹ̀ sí search n fẹ́ kó tú gbogbo everywhere níbí yìí pátápátá bóyá nǹkan tó ń wá bóyá lè rí check everywhere in fact tó bá ṣe tán tó bá ṣe tán bì lọ sí all the rooms tó wà nílé and check tó bá ṣe yẹn tán boys quarters pẹ̀lú ẹ̀gbọ́n àjọ níbẹ̀ kan. The boys quarters. The room is in the What exactly am I looking for? Bàbá ẹ̀ tó ṣoògùn owó, òní wá bóyá ó gbórí ọmọ síbì kan àbúgbọ́sẹ̀ kan síbi kan bí abẹ̀rẹ̀ sí wa tó bá ṣe tán kí n dìde lórí bẹ́ẹ̀dì. in actual fact bó bá ṣe tán màá dìde kó o lè gbé bẹ́ẹ̀dì gan sókè kó o lè máa tẹ̀ sókè kó o lè rẹ̀ sí tàbí. à ń jẹ ẹran jẹ ẹyìn mọ́ọ̀tì náà ńlọtọ̀ wà káróòdù àzùnkí lára ilé ọmọ ilé mi tí mo ti lọ gba agbára wá láti ta ó jẹ wọn jẹ kó já sọ̀rọ̀ jẹ. ẹ má sọ̀rọ̀ ayímọ̀ ń gbà. ṣé ẹ má sọ̀rọ̀ ayímọ̀ ń gbà ṣé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lèmi ń sọ fún ọ ni. a ní kó jẹun tó jẹ kó kínkín da dùbúlẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní ṣeun tá a ṣe ká máa sára wa lọ ká máa gúnra wa ń gúngún. kí ni kí lẹ fẹsẹ̀ kí n torí ẹ kí ló fi wà á torí kí mo ṣe gbé ọ wá sórí slab náà. èmi ò sẹ́ nǹkan kan o o ti n tẹ́tẹ́ mọ̀ríà mọ̀ríà ọ̀rọ̀ dáadáa wo ló ń sọ yìí dáadáa jẹ́ pé tí ní dídà mi ní bọ̀ lẹ́rù mo lè lójú wákàtí méjì lọ lẹ́rù. kan gan ah. ah, ìṣe. ìṣẹ́jú kan ìṣe lèmi kó gbogbo owó oṣù kan ní mo ra ìṣíkì ra súyà fún tọ́tọ́ mọ́mọ́tì ṣé ọwọ́ fẹ́ kí tèmi ó gbé ni. kí ló wọ orí oṣù kan náà kí lórí súyà yìí súyà ẹ̀ lọ́wọ́ oṣù kan. ọ̀dà tó wáyé pé torí ilé ìtọ́ ǹjẹ́ nìyẹn o lè fi ṣe tètè kò lọlé jẹ̀mbọ́ páàkì ẹ̀ síbi kan yìí ẹni ṣe bàbá. ẹ dú ẹgbẹ́ wa. ẹgbẹ́ kiri wa ah. ọmọ gbẹngbẹ gbẹngbẹ gbẹngbẹ ó dàbí èpè wọn ń dé ah. dákun tẹrẹ ẹ lẹ oje ah. jò. ẹ jẹ sẹlẹ ń kankan. ń jẹrẹ. a ní ìsẹ kankan. mo ti gbọ́ mo ti gbọ́. sí wàhálà bí kúló olùkọ́ ni máa pè pàkó kékeré. ẹ ẹ ẹ ẹ yóò máa ṣe ẹ yìí o ẹ ẹ ẹ. mo fọ ọ̀nà méjì ó yá vou bẹ̀ kó o. so ibo ló tún kù nínú ilé tó fẹ́ check láti lè ṣó ẹ pé kò sí nǹkan kan. ẹ wò dáadé ẹ má ẹ má mú yẹn wá rárá ẹ má sọ yẹn fún mi rárá because there are so many ways téèyàn lè fi gbà ṣe oògùn owó báyìí tó yẹ kó máa wà well hidden tẹ́ ẹ dá àlàyé kọ́kọ́ òde nímọ̀ now it's obvious to me. wípé ìwọ fúnra ẹ ó mọ̀ much more ń pa oògùn owó ju irú nìmi tí mo jẹ́ bàbá ẹ lọ. èmi mọ̀ ń pa oògùn owó àbí mi ì gbọ́kàn tẹ̀sán dáadáa yìí. so ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ lè dùn àbí. so what is good for the goose is no more good for the gander àbí ẹnu tiẹ̀ lè gbà pé bàbá ẹ̀ ń ṣe oògùn owó ó ṣẹ́ṣó o. ah tó bá jẹ́ kò sí ìfẹ́ tí mo ní sí ìyá ẹ̀ àti ìfẹ́ tí mo ní sí ẹ gẹ́gẹ́ bí ọmọ mi èmi ni bá kọ ẹ lọ́mọ kí ló dé ẹ má dẹ̀gbà mí kẹ̀ ṣé ìlú tí mo ń lu káàkiri yìí ṣé mo dá lọ rí ni àbí mo lọ lù ú kọ̀rọ̀ kan àbí mo lọ lù ú lóru ṣé mo fún rẹ òun sí pẹ̀lú mi ni àbí orí àwọn aláwo kan wá kanlẹ̀kùn lé mi àbí mo rí mi tí mo lọ òde òru àbí mo pọ bóyá mo pa pẹ́pẹ́ yẹn ni àbẹ́dì yẹn sórí nǹkan nù lé kí màá gbà mí kí ni ò bá ṣe kí ni ò bá ṣe kí ni ò bá ṣe jẹ́ owó ni wọ́n ní tó ṣe bàbàrà ju tàwọn ẹgbẹ́ mi lọ kí ló dé àbí ẹ̀ṣẹ̀ wà nù ẹ̀ ni pé ìwọ̀nba tí mo ní náà tí mo fi ń ṣàánú fáwọn èèyàn tí ò ní. ah kó máa ṣe o mo sọ fún ẹ pé owó mi mọ́ ọwọ́ mi mọ́ ọrùn mi mọ́ ó gba bàbá tiẹ̀ gbọ́ àhesọ àwọn ará àta ló di rọ̀ mọ́ ìyẹn ló di ohun tó yẹ pé ó di gbàgbọ́ fún ẹ. Ah, ikú mà dúró o torí tí ìyá ẹ bá wà láyé ni tó bá yẹ kó wà láyé irú eléyìí ò bá má ṣẹlẹ̀ yẹn wọ èmi ṣẹ́ṣó. èmi náà mọ̀ ń pọ̀ ògùn owó. ayé mi mà bàjẹ́ ayé mi bàjẹ́ pátápátá ó yẹ kí n ti wò ó lẹ̀ pé èmèrè lọmọbìnrin ni ó jẹ́ nígbà tí tí n kó oúnjẹ mọ́lẹ̀ tí n jó mu ògùn ògùn ògùn olóyè kí n ti. Ah! asumọ yẹ ọ̀rẹ́ gbà. asumọ ọ̀rẹ́ gbà. asumọ ọ̀rẹ́ gbà. jọ kí ni kò ń kábi ti ẹni rè kúrè jẹ sọfọ ẹfọ mọṣáyé lọ kí ṣẹlẹ̀ gangan òkú tó kú tí ọ̀fọ̀ mọ́sáyé gẹ̀gẹ̀ ọ̀sẹ̀ jù mí lọ́wọ́. o tún bẹ tá jù ẹ lọ eh. akéde kó wà ń ṣe náà yé dẹ. mo ti lanẹ. yé mo ti gbanẹ. Ah! Ah. o ti elevate. mo ti gbanẹ. o ti elevate. mo ti gbanẹ o. yé yé yé kí sẹ́ni kò ṣàlàyé bí àmì lé ẹ̀ bóyá a kà bí ọ̀fẹ́. o lè ẹ. nọ́nà ẹ̀sìn. ọ̀nà ẹ̀sìn kọ́kọ́ ọ̀nà dọ́ta. yóò akọkọ níbẹ̀ máa gbọ́ ẹ eh, kọ́ni pé problem share is problem solved o. Eh. half problem is a half solved. wo ṣe má tẹ̀ gẹ́gẹ́ bí ah. o lè o lè ẹ pẹ́. n má lè o Ìjẹ̀bú o má ọ̀nà help man ni o má lè nà ọ́ mi kẹ́. máa lọ tèmi ti bá mi. ó ti yẹ mí èsì pẹ̀lú àdẹ̀mọ́ ẹni tọ́lọ́ lè gbà kó lè lo wèrè. ìjẹ̀bú wá ìjẹ̀bú wá ìjẹ̀bú jọ. ọ̀rọ̀ rẹ̀ wá lé o ti mi sunmi bọ̀ o. ìjẹ̀bú wá má jẹ oṣù ẹ. o ti mi sunmi bọ̀ o. má jẹ oṣù ẹ. kí n bèrè ọ̀rọ̀ náà rẹ̀ wá ṣàlàyé mi ló sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ bá sọ́ọ́ jẹ́ ah mọ̀ríà hmm. èmi kiri búrẹ́dì tó ń tiẹ̀ wá àti eh, ọkọjà níbi dán. Eh, ọkọjà ọkọjà àti eh, ọba mi kiri. <laughs> mo bẹ kí orí èmi àti ẹ la gbéra wa wọnú yàrá. yàrá ibi yàrá ibi sí yàrá sẹ́ẹ̀dì ni yàrá ọ̀dọ̀ ẹ tó ń lò ọ̀dọ̀ mi bí mi ṣẹ̀ṣẹ̀ kún yàrá. ẹ ẹ ẹni lágbéra kí n sì tọmọ ọlọmọ sẹ́rí slab laba tí ọba kí n bẹ̀rẹ̀ sí ní kún kí n máa sá kí n máa sáwẹ̀ abẹ́ bẹ̀rẹ̀ hmm. káwọn agbára wa lẹ́nu ni àfi wèé ọ̀gá kẹ̀ sílẹ̀kùn wọ ṣọ́ọ̀tì ni gbàgà. a fún ọ jọ question àkọ́kọ́ ọmọdé yẹn fún ọ̀nà ibi ó ń gbà wọlé níbí. ọ̀lẹ́nu géètì ni èmi mọ pàṣẹ. jọ màá béèrè question ọ̀rọ̀ rẹ̀ ṣé o lè repeat rẹ̀ jọ mo rí àìsàn àti yàrá ibi sẹ́wọ̀n wọ̀ ọmọ rẹ̀ yẹn sọ fún yẹ́mi jim tún gbìyànjú àti penetrate kí n sọ fọ kọ́mọ ìwọ sixteen seventy eighteen màá ṣe kiri màá lálẹ́ wo igi alẹ́ ṣe kiri alẹ́ lọ sókè. ṣe má dán alẹ́ gbogbo táwọn ọmọ fọ́ọ̀tì ń ṣe ló ti ṣe mọ jábúrà báyìí méjèèjì wà lẹ́yìn. ọ̀rọ̀ tán ọmọ rẹ mi sẹ́yìn fún ọmọ ọmọdé ní kùkùmbà ìdílé rẹ ti wọlé. yẹsà sá yẹsà yẹsà rárá ohun rẹ pè mí o. yẹsà sá yẹsà yẹsà mo pè mí. so àrà tẹ́yìn méjì ń dání ilé mi rẹ̀. rárá sá ọ̀gá ọ̀gá ẹni ẹjọ́ torí ọlọ́run èyí láì ṣe mi àsùnmọ́ rẹ̀ dáadé dé ilé ẹ̀ ń ṣe mi rárá ẹ̀mí ìṣe ẹ̀mí ìjẹ́ ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò lè o mo fún ẹ̀yin méjì ní twenty four hours láti kó gbogbo ẹrù yìí kò gbọ́dọ̀ kú pin kẹ́ jáde nínú ilé yìí. ẹ ọlọ́run tó lé ádámù àtẹwà tó lé wọn kó nínú ọgbà ẹ̀dẹ́rẹ̀ fún bọ́lá màá lọ táwọn àtẹwà tẹwọ́n ti kiri gbòòrò lo collective plan tẹ̀yìn sọ wẹ́ẹ̀kọ àpapọ̀ tó ń daṣọ iyeṣu èṣekiri lè lo ẹ̀jẹ̀ kó lágbá èṣù yẹn kò ṣe bí kò darí jì kán jọ parí ìjà láàrin ara rẹ̀ òun rẹ̀ ṣẹlẹ̀ kí mi dúró ẹ̀jẹ̀ kó lọ lọ ẹ̀ àsùnmọ́ máa lọ. ẹ wo èmi ò bá yín jà o mi ò sáà kí n àkànjọ gbénu lé yìí ah. ẹ kẹrù yìí kẹ máa lọ bá àwọn ẹbí yín gbé lọ́hùn àlejò gbénu lé pọ̀ ní mo sọ kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀dùn mẹ́bí iṣẹ́ yáyé ká lè ní ọba jùlọ síbi iṣẹ́ iná tó ẹni dẹ̀rẹ̀ mọ́síkítò kan níbẹ̀ bí ẹjọ́ sọ fún ẹni ká máa gbé yẹ ẹ̀rí sì máa níbẹ̀ yóò rà máa ń kára máa ń tọ́lá ẹni rè kó bá mi rè ẹni rè kí mi dárí ẹjọ́ jẹ́ kí mọ́síkítò máa jẹ ọjẹ́ kémi dúró ẹjọ́ torí ọlọ́run ẹwọ ẹgbẹ ìwúrẹ ọgá ẹjọ́ torí ọlọ́run afa yẹ mi nù wá fún àwọn ọjà yìí nì. ọmọ wa mi ọmọ òṣèlú láti wà kẹfọ mi ní ìlú ìgbà ìlú ọdẹ láàbò àbí ọmọ òṣèlú ọmọ òṣèlú ọjì yẹn òun lè parí ọjà ó máa ma tọ́ parí. dsop ah, ọmọ ayé iṣẹ́ burúkú yìí rè kàǹpárì wàá máa tọ́ bá ṣaraṣara. oye pretty girl yẹn. Eh? ọmọ kọjú mọ́ ètò wa ṣe ń bí ṣó ti yẹ a máa gbélé then ah ọmọ iṣẹ́ wo a máa gbé jàkí kan bó ṣe máa jẹ́ nìyẹn then. hello pretty. hi. i'm ferdinand and you. i'm Ayike. wow what a nice name. thank you. sorry ṣé a lè mọra bẹ́tà jù báyìí lọ. bó ṣe máa jẹ́ nìyẹn then ọmọ nǹkan tá a máa ń ṣe tábà. really. you wouldn't mind. <laughs> no problem. All right. Well, continue. Thank you. Sorry, I'll, I'll à ń kórè lọ́wọ́ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ kán dàní kán bẹ̀sùn kán lẹ́kùn méjì ẹni rẹ̀bà kán lẹ́kùn lọ́wọ́ sọ fọ wàtàmí adùn kókó ka ọ ẹ ṣé bí mo ṣe kí ẹ ìjọba ọdún májèlé ti wá wọ àwọn alágbára ẹ agbára mi sílẹ̀kùn ní kì í ṣe yẹ kán dání nù ẹ jọ kóni máa wúsọ ọmọ gà ọmọ gà ọmọ gà wa náà ànẹ́jẹ̀ nọ o kí mosquito jẹ ènìyàn ọkọ ọ̀pá ẹ̀jẹ̀ ajáde o ànẹ́jẹ̀ nọ ẹ máa kẹ́ ni o. wọ́n tẹ wọ́n wọ́n tàbí dánwò bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ bóyá mo wà láyé ni o àbí mo ti kú bí ìkọ̀kan bá ṣe èmi látọwọ́ ẹ̀ wàá fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ èmi bá ń kọ́lé ọmọ àyàn gbadé ló sọ bẹ́ẹ̀ fún ẹ. mọ̀ bèbí yẹn. mi mọ bíi ti báwo ọmọ yẹn fáìn náà. o oh, ọmọ yẹn fáìn lórí o máa sọ pé ọmọ bèbí yẹn ọmọ bàbá onílù ọmọ bàbá ológun owó tó máa ń lùlù káàkiri inú ọjà. ọmọ bàbá onílù. ẹ nà ó. ewé o. so o ò dá ajé mi mọ. you no shine your face ó dà pé o ò dá dán mọ̀. ah ọlọ́run ni kò já mi o. òṣèré owó rastọ̀ dàbí. àwọn eléyìí wọ́n máa ń píìkì ògo ni wọ́n á píìkì ògo ẹ̀ báyìí. ajé wàá tún rí tí o ṣàjẹ́ aṣọ ẹ̀ ṣì ń jọ gé tán. Ah, ah. o ò hi guys um, Ferdinand mo rò pé ó sọ pé a máa sọ̀rọ̀ after ti. ṣé kò rẹ̀ Ferdinand kọ ó gbà ní kó fogo tèmi náà kó fi tọ́pọ̀ bàbí mi ṣe irú ẹ̀ o bọ́bọ́. Ferdinand. ó gbà ní bóyá mo wà láyé ni o àbí mo ti kú bí ìkọ̀kan bá ṣe ìlú látọwọ́ ẹ̀ wàá fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ èmi Bánkọ́lé ọmọ àyàn gbadé ló sọ bẹ́ẹ̀ fún ẹ. dadi dadi ṣe wa bathroom. ẹ jọ mo fẹ́ bẹ̀yìn ní iṣẹ́ kan ṣé má bá mi ṣe. Ah, olúwa mi ṣé nítorí tí ń ṣe ṣẹ̀dá wa hàn yìí kò síṣẹ́ tẹ rán mi báyìí tèmi ò ní jẹ ẹ̀ ń kọ́kọ́rọ́ ọkọ̀ wá ṣẹ́ bẹ́ẹ̀. good kò tiẹ̀ ń ṣọ̀rọ̀ ọkọ̀. ìlú yìí ni mo fẹ́ kí bá mi dáná sun wọn. yé yé ah! Ah! ayé ooo. kí ló ṣẹlẹ̀ dákun ẹ̀yin princess ẹ kí ló dé tó ẹ pé iṣẹ́ tí ìyá mi ò fi ní jèrè mi láyé àti lọ́run òun lẹ fẹ́ràn mi. bí ibà wo mi iṣẹ́ tí mo rán yín ò lè nà ó ṣe bí kẹ́kọ̀ọ́ gbẹ́lú lẹ̀ kẹ́dà kẹrosin sí kẹ́dà ṣáná sí dáṣọ. ó lè ojú tí ní òtí lè ó lè ó lè lójú ọlọ́run gan. ó kúkú da kẹ kúkú gbé mi lẹ̀ kẹ dálẹ́sùn mi kémi ojú náà kú. ìyẹn má dáa Hey, eh, take me serious Mommy, now i'm going to give you hundred thousand naira tẹ bá ṣe nǹkan tí mo rán yín. ah ẹ mú ẹ mú. ẹ wo ẹ wo princess ṣe bẹ́ẹ̀ ni ó bá wà láyé ní òròjú náwó ẹni ó bá wà ni ẹ wo ẹ̀jẹ̀ ń jẹ ayé tán ẹ̀jẹ̀ ń rẹ kótókótó ẹ wo ṣe rí ìjẹ̀bú

tó bá jẹ́ jìbìtì bàbá ẹ tó kì í ṣe ọmọ àlè fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi ṣùgbọ́n tó yẹ máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ tí ìyá ẹ ò dẹ̀ fi mí hàn ẹ gbé lọ síta kó lọ sùn. ìlú wa jẹ́ we had principles we had our bodies. We had steps that we followed. Àyìnkẹ́ jókòó mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. ìdí ẹ̀ tí mo fi ń lùlù káàkiri mo fẹ́ kó ìṣẹ̀ṣe ni ìlú jẹ́ nínú ẹbí wa gbogbo àwọn ọmọ ọkùnrin fámìlì wa iṣẹ́ ìlú ni wọ́n ń ṣe ṣùgbọ́n nígbà tó kàn mí pé kàn ṣe orò fún mi. mami for the fact wípé ẹ̀yin lè bí mi kò ní kí n má decide láti live life mi o ọ̀rọ̀ tẹ́yìn àti dáadé jọ ń sọ tí ń lẹ́ sọ mi ò rẹ́ láti lù kankan ìwé ni mo máa kà. <laughs> Bánkọ́lé ọmọ àyàngalú ọmọ òkú ewúrẹ́ tí ń fọ̀n bí èèyàn. mami gbogbo oríkì tẹ́ ń kí mi mẹ́sàn-án mẹ́wàá yìí ẹ má wulẹ̀ kí mi o oríṣiríṣi lẹ́ ń gbé nǹkan sí kó léwu. Hmm, ọkọ mi iṣẹ́ àǹbàbà rẹ ni káàtì ẹ̀ wá sọ pé òní fi lùlù òní fi ṣiṣẹ́ ṣe dandan ni ká sọ̀rọ̀ olùfọ́ máa yan ọ̀nì dàkú. kí wọ́n sọ̀rọ̀ olùfẹ́ mi ọ̀rọ̀ ti yé mi ṣé mo lè máa lọ ibi tí mò ń lọ. Ah, ah, gbogbo ọ̀rọ̀ tí mo bọ́ sọ kò nítumọ̀. má mi má fọkàn sí. àti kékeré lèmi pẹ̀lú ìyá ẹ̀ láti jẹ́ ọ̀rẹ́ màmá ẹ̀ ó yẹ kí n mọ àǹfààní tó wà nínú ẹ̀kọ́ kíkà ó jẹ́ kí n mọ̀ wípé ohun tó wà lẹ́yìn ẹ̀fà. E ó ju èdè lọ àmọ́ bàbá mi ò gbọ́ èmi náà ò dẹ̀ gbà. ìyá Bánkọ́lé ìyá Bánkọ́lé àfi tí èèbá ṣe pé bàbá mi àyẹ̀gbádé ni ló sọ̀rọ̀ olùfún mi ló kù mo fẹ́ kọ́ bá Bánkọ́lé sọ̀rọ̀ níbi tí bá ti mọ́ gbọ́ tó bá jẹ́ pé mi ló bí Bánkọ́lé fún kọ́ ọ bá sọ̀rọ̀ gidi tí ó fẹ́ kí n tó ṣẹlẹ̀ sígun àlàníjọ́ kan kó ṣẹlẹ̀ sóhun mo fẹ́ kọ́ gbọ́ tán yìí níjọ́ kan eégún àlàní ó jẹ́ eégún tí mo jájó gba yìí tí gbogbo èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ ń lu gan tó jẹ́ pé tí bá ń jó gbogbo èrò pè ni níjọ́ náà léegun àlàní bá yarí lọ́ba lòun ò ní í jó èrò ló sì ti lọ bì báyìí eégún àlàní bá lòun ò jó gbogbo èèyàn bẹ gbogbo ọlọ́jẹ̀ lọ́rọ́ bá pé eégún àlàní jó ìwọ lọ́ọ́ mọ́ jájó gba yìí báwa jójó yìí eégún àlàní ní tòun bá jó ó ní kí bá bọ òun ránṣẹ́ pé ńlọ́run sọ́ọ̀mọ̀ pé kó ṣẹlẹ̀ sọ́mọ rẹ pé kó bá sọ̀rọ̀ gidigidigidi pé kó bá sọ̀rọ̀ mọ́ sọ tèmi fún ọ pé kó bá sọ̀rọ̀. Báńkọ́lé Báńkọ́lé torí Ọlọ́run Báńkọ́lé mọ̀sánù mi. Ah. bàbá mi ní mi ò ní lọ sí school mọ́ àfi tí n bá tẹ̀lé ìṣẹ̀ṣe. inú bí mi mo fara ya bí Ṣàngó Olúkòso. thank you Bánkọ́lé. Ìyá Bánkọ́lé. Ìyá Bánkọ́lé. Ìyá Bánkọ́lé. Oh. Ibi ìlọ wà. Ibi ìmọ̀ wà. Ìlú dà. Ìlú wó. Ìlú Sẹ̀ǹbáyé. N ò gbẹ́nu. Ah, Bánkọ́lé dà. Ó ti jáde. Ah wo ọ̀rọ̀ sọ́wọ́n ti máa kọ́lé kọ́ ló gbẹ́lú yìí. kò gbẹ́lú yín o kò gbẹ́lú o. ìlú mi wọ́n ti gbẹ́lú lọ́nù ilé. àwọn òrìlú wọn débi ìlú. ìlú sẹ̀mbáyé ọmọ sẹ́sẹ̀ gbogbo tó ń ṣe yìí. kò gbẹ́lú nígbà tí ń lọ ń dàjẹ́ mi gan mo sì fúnra mi ó sì kówè dání ọ̀rọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀. wo ọjà tí ọmọ ìlú tó bá jẹ́ pọ̀ ló gbẹ́lú mi wàá náà mọ̀ ṣẹlẹ̀. ọmọ mi ò gbẹ́lú. ọmọ rẹ ò gbẹ́lú. kò gbẹ́lú. t'ọba bá jẹ́ gbàlagbà ó ti ọmọ dààmú káàkiri ó jìyà wọ́n ah, sọ tẹ ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde ọmọ mi ò lù ẹ wá lù mí jáde fún mi o kò sí ah, mi lọ bá wá ọba mi. gbogbo ẹ̀ èmi àti màmá ẹ̀ láti sá kúrò nílùú ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ kọ́wọ́ tó bà mí pẹ̀lú ẹ̀ náà mo kàwé mo kẹ́kọ̀ọ́ mo dẹ̀ gboyè àmọ́ lẹ́yìn yẹn gbogbo ohun tí mò ń dáwọ́lé pàbó ló ń já sí àwa pètè gbèrò a padà lọ bá bàbá mi a lọ tọrọ ìdáríjì. bàbá mi gbà lẹ́yìn ẹ̀bẹ̀ púpọ̀ ṣùgbọ́n ó fòfin kanlẹ̀ wípé mo gbọ́dọ̀ máa lo ìlú yìí láàrin ọjà ó kéré jù ẹ̀ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ ó wá ríbi tí ìgbésí ayé mi lọ báyìí Àyìnkẹ́ wọn ò ṣẹ́ṣọ́ o bẹ́ẹ̀ ni wọn ò ṣògùn iṣẹ́ ọwọ́ mi mò ń jẹ o. but you tell me say you dey go worry wetin happen. i no go again. Ah. yes they are sending me to a company regularly attacked by the militants. <laughs> they no go pay you. so if they are paying me <laughs> does that guarantee my life if i die who is going to spend the money. <laughs> so you don't want to die if you die na me go spend the money because na your legacy and i go help you spend am. no way <laughs> so make i go die so you go spend the money. before Uncle. which kind of level be that. so wetin you wan come do. you know as i tell dem for my uh, office say i no dey waka go dat end na so dem give me sack letter. dem sack you which kind company be that small thing dem sack you you no beg dem. abeg o. Oh. ah na wow. you just wire me i go sit down for as e come be like that for you now wetin come be your next step wetin you wan do. the thing wey dey my mind be say i no wan go any company go dey work again i wan start business all those kind wait for six a.m. dey go person company uh, eh, work till midnight They no go appreciate am at the end of the day i no wan do am again. na why e good make person save so see. the money wey you don save now start am small business before you know am. no be you i dey spend the one wey i save for <tsk> baby na you i come meet as i dey so àwọn kan loan money for your hand whether i fit see like one m or half a million make just give me make i take start business. as you spoil face e dey e dey e dey provoke me but i no go talk when you dey come here you see signpost say dem this place na microfinance eh on top to two thousand three three thousand na here i go save one million. Hey boy, no matter now. If you no get money, that your friend wey organize this area for you ọmọ bàbá olówó ẹ̀mí tó a bá sọ̀rọ̀ náà no do me like this now. so na ike come turn davido. no be only davido get money now no be only him be ọmọ bàbá olówó. as you talk say ọmọ bàbá olówó i no know you turn my friend to atm see your mouth you be big thief the only help wey i fit do be say make i buy you drink make you drink comot all your thinking for head wetin you go drink make you talk am now. anything wey dey i go drink but at the same time i go still talk that level you still wan drink? i wan no ah sam you no dey get shame i dey come. i wan no national ID card. Ànkẹ́ two hundred thousand lílé yìí náà five hundred thousand ni need. kò lè tó mi. babe two hundred thousand naira ni o tó bá wà fún orí five hundred thousand tó máa yẹn látọ̀gbọ̀ mi pé kí n yá ẹ̀ pa o máa ní collateral something very valuable. collateral Àyìnkẹ́ àmọ́ orí mi tán náà you know me say i no pass this bí àwọn sì kò látara. yẹmi wo ni ṣọ́ọ̀pù ṣọ́ọ̀pù ẹ wà bá lóyún náà kí ṣọ́ọ̀pù ẹ dúró máa dẹ̀ fún five hundred thousand máa yẹ ẹ tó bá lè ti dẹ́wọ́ mi padà wá ṣe kí ni mo fẹ́ ṣọ́ọ̀pù ẹ padà. salon mi. Mm. ìwọ náà ló bẹ lẹ́ẹ̀kì ah, ah. ogbó òbí rap check ó dẹ̀ tọ́ sínú báàgì. Mm. Mm. how far how situation with your papa for ṣé ká sọ báyìí. ok eh, jọ̀ọ́ bá mi pa àwọn ọmọ yẹn kó ṣe tíì fún mi. ẹni dàgbà wà lọ́dọ̀ máa mú tí wọ́n ti dẹ́ ẹ mọ̀. Bísí. Àyìnkẹ́. ¿Ahí qué?

ìlú ìṣẹ̀mbáyé orísun wa ìlú ìṣẹ̀mbáyé. The one which you were, and there will be peace in the land. níbo ni mo tán lè lọ láti rí gbogbo ń tẹ́ kálẹ̀ yìí o wọ́n bá ní kémi ọgbà ọ̀dọ̀ àwọn àbókí lọ nígbà tí mo dọ́dọ̀ àwọn àbókí káwọn èèní fún mi ní ẹ eh, bẹ́ẹ̀bù àbí fẹ́rẹ́ fúdù kíní kíní táwọn eh, oníkíní fi ń sínú ni òun ni wọ́n gbélé fún mi eléyìí ọ̀jọ́ra wọn nbó lèmi ó ṣe fi pẹrẹ eh, fúdù ṣe bẹ́ẹ̀bù tẹ́ ní kí n rà wá mo bá ní ọ̀dà kí n wá bá yín o pé tọ̀ ṣé kí n rà á ni tàbí máa kó bọ̀ lé mo wá bẹ̀rẹ̀ sí ní pago títí títí títí títí títí títí títí títí ọ̀gá ti bínú tán ẹ má bínú ẹ wò olúwa ẹ jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ mo bẹ̀ yín ni. ẹ̀wọ̀ ẹ má bínú mo bẹ̀ yín lórí ọlọ́run tó wà nípa àwọn ọmọ òkúta náírà ńlá mi bẹ̀ yín dáhùn ẹ dáhùn ẹ̀ bóyá mi ọ̀gá ọ̀gá. ẹ̀sà ọ̀gá ọ̀gá olúwa mi olúwa mi o ọ̀gá. kí ló ṣẹlẹ̀. ẹ ẹ ẹ sà yé ẹ ẹ fílẹ̀ fílẹ̀ ọ̀gá ni èmi ò mọ wọ́n rẹ́ mi sẹ́nu ìgbà tí mo dé mọ́ ọ́ pẹ́tọ̀ iṣẹ́ tẹ̀lé mi o èmi ò rí jẹ́ o jẹ́ bẹ́ẹ̀ lónìí ni àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tí mo wọ́ báyìí. aṣọ́jú yín dé jàre ó ṣe máa tutù ẹ bá ń gbé wọn sókè. Ah. ọ̀gá ti ń bá bù wọ́n tutù wọ́n tutù láì wọnú físà ọ̀gá tutù láì wọnú físà olúwa ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ wò ẹ má jèrè jèrè yẹ. ẹ ní sùúrù nǹkan sí wọn tó ṣe wọn ẹ ní sùúrù ẹ calm down. dadi dadi dadi dadi dadi dadi dadi dadi dadi. Sam, I no get it. Which kind nonsense be that? You know the shame? Wetin happen? Today money, tomorrow money. Wetin happen? You won't kill me? Alice, you're telling me all. Do you realize who you are saying all this to? Oh, after investing so much money on your career, on what you're doing right now, you are now coming here to tell me you can't help me. Shut up! You dey mad me? Depends on who? You dey crazy Which kind of investor you be? the person wey even give me money thank God say the person dey alive you dey open mouth you no dey shame you no dey shame which kind man you be e dey invest on money money money anything money abeg give story wetin dey do you you dey tell me say who kind invest obi i be invest obi jay na me dey tell that one who be that one wey dey back. alice how could you do this to me ìkànnì o ìkànnì o ah ọ̀pọ̀ ayé jẹ́ ni ẹ́ how could you do this to me wọ ìkànnì ẹ tó bá ń wá ìṣù ìwọ ló jẹbẹ ọkọ múra ni o 不要。 bàbá mi ni yes Gina. yìí. Ah, ah. no no no you ah. you remember you killed oh sorry your friend that you said overdose. sam you dey craze o ti ma ṣe bẹ́ẹ̀ ah mo wọ gown. Eh, eh. get out sam Ayike you will pay for this mami ò ní gbà má bẹ́ẹ̀ wọ ìwọ má bẹ́ẹ̀ wọ. make i comot. sam out. you. Father. Sam, get out of there. Get out of Don't there. Don't worry. Mama, ga o. Alice. Alice. Ìwọ wá ní God láti wà máa pàdé. Nǹkan tá a ra sí tí lè fi jóná. Ṣé mi fẹ́ pa bàbá ẹ̀? Ṣé mo ní kó pa ọ́? you go poison one you wan make me poison oye wa sọ̀wọ̀ relax What did they do you sef you come here come dey shout you say make i help you i help you i give your baba poison make it e get clear process abi na wetin you wan get you come dey shout and say he die ṣé o kò bẹ́ẹ̀ tàjú kọ́ máa ṣe wípé ó kú sí láti ẹ̀ṣẹ̀ tó ló lùlù nínú ọjà know Jael ni. i come god help you kill him. me we are one poison now. god come give a double promotion kill him. you still come dey shout you dey craze me. Ah! mo dárò alice ah ah bọ́ọ̀ ọ̀rẹ́ ìka ẹ̀. àwọn olùkọ́ yìí máa máa ń wọ̀ jìnnà rere jìnnà jìnnà rere. a mọ̀ ń pọ̀rọ̀ ìlówó ọmọ ńláró náà. kí lẹ rí. láti bí ọ̀sẹ̀ méjì òsì kílẹ̀ ń tà ìfẹ́ sú mi. Ah, ó mọ̀ sí èmi náà ṣé bógun àìtà tiẹ̀ làwọn sọ tẹ́lẹ̀ báyìí tẹ́lẹ̀ kíta àìsàn tó tún wá kún báyìí. tí ọ̀rọ̀ wọ̀ wá gbà fura sí báyìí àtìgbà tí olóyè bá ń kọ́lé tí àti nínú ọjà ìmọ̀ ó dàbẹ̀ ni pé ní gbogbo ẹ̀ ti rí rúdù bó ṣe rí. Hmm. olóyè Bánkọ́lé. ẹ jùmọ̀kẹ́ mi ò fẹ́ kó pẹ́ níbi tí mo rán kó ló kíá dèdè kíá ni má dé gbàgbé láti yà lọ́dọ̀ barista o please arrive there before closing hours ọmọ kó wà very important ó mọ̀ má pè é. kí ló ń wá lọ́fíìsì kí ló ń wá ní ọ́fíìsì wọ́n bá wọ́n pátá fún mi jọ what do you want. babes relax jọ i be your babe now why you come dey para the babe see as you dey i like this your office so you don touch your woman now i come dey para for me i be your babe now relax babes. relax for your babe now. kí ló fẹ́ ní ọ́fíìsì madam náà what do you want. landlord mi ló lé mi nílé kò sówó tí mo máa san ni mo ní kò help. máa fún ẹ lówó ṣé no rush me now see I don't tire for that house no be the money be the matter. I won't start new life. People don't too know me for that area. I say make I just start another life. Na him, I dey think say make I come dey stay with you kó kúrò nínú ètè ó fẹ́ kó wá sí ọ̀dọ̀ tì. Mhm. just for the meantime ni. ṣókè máa tó ẹ ti wù. ta nìyẹn. ọ̀. Oh. Ayé jẹ́ bèbí. Wọ́n wà òkè wọ́n kọ́ fún my house. Ayíkẹ́, yàrá wà dà. Kí ló mí pé rúmi wa àti bébí ẹ̀? Yàrá èmi àti bébí mi. Me, you understand. báwo ló ṣe ń ṣe báyìí mi ì láìkí gbogbo bó ṣe máa ń ṣe fún mi nù yàrá èmi àti bébì mi but Alice mi ò me, ò like bó ṣe me, me, me, me, mi ò mi ò mi ò láì gbọ́ nǹkan tó ń ṣe fún mi nà ìwọ nìkan mo fẹ́ mo fẹ́ accommodate Me ì mọ̀ pé follow come Oh, sọ fún mi pé follow come wà o dẹ̀ ń sọ fún mi sìn pé ìwọ àti bébì ẹ̀ ṣé o bá mi I don't like it I don't understand. àlùkẹ́ ó mọ ẹ ti lè sí mi mi láìpẹ́ lóòótọ́ mo sọ fún ẹ ó ṣàgbọ́ pé mi àti bébì mi lájọ ìgbà tán dẹ̀ ti lé wa ṣé mo máa ní kí bèbí mi máa lọ sun gọ́ta ni besides na just one room na two of us go dey there why that one come dey pepper you. ẹ bẹ́ẹ̀ o sọ fún mi pé o ní follow come now. má pè bèbí mi follow come bèbí má pè bèbí mi follow come mi láìkẹ́. ah kò sí báyìí fẹ́ ṣe kò lè sun gọ́ta àjọ máa wà náà ni o ò lọ́gbọ́n dá sí yẹn. ah okay. where our room. Hey. kí fún ẹ níyàrá tó dáa top now. ok ẹ máa lọ sókè. ṣé ok left tàbí right. ok ẹ mú ìtòba tẹ̀yìn lọ́rùn ok ẹ máa lọ sókè. baby i'm sorry ok. Ah, ah, ohun èlò lè ọmọ dáadáa ni ìwọ náà mú un. <sniffs> jẹ́ ká lọ sorry ok right. ṣó ni ẹ sì ṣá. anywhere ó ní. the first one àbí ibo ni iṣẹ́ àwọn ẹmú real magic. I told you it's gonna work. <laughs> it's working already. Ọmọ, this girl dey enjoy o. Oh bọ̀ sáà kó rí lọ́mọ yìí ṣe fún wa o kó yẹ ká fi ibi sàn o. Why are you talking like this now? Ah, you don't need to talk like this. You know say na sharp person dey live for Lagos. As we dey so, easy money comes in like that. Anyhow, anyhow, money don dey come with that now. Ah, na true. You eh, eh, talk am well. Eh, drag everything dey drag am. worry no worry we don reach already. person go like this love making for this area. e go sweet on top this bed. oya oh, fly go. liba. i dey come. <laughs> you be mumu. o ní òpè e go sweet. Yeah. <sighs> Oh, okay. Alpha, we have our food. Uh, oh, I understand. You know, she's not used to people staying around her, so she might not understand. Uh, eh, we'll go into our kitchen now. We'll go prepare our own food, so we'll go work. You understand? Okay, so now we'll go cook our own. excuse me. Did here hear you say kitchen? Whose kitchen is it? Our kitchen now. This kitchen now be general kitchen. You don't forget. As we don't live with you now, everything we go dey share. We go dey share We share bedroom, share living room, share bedroom. So baby, let's go. Let's okay. go. Which side? But I I hope it's not too salty. fofocita sọlẹ burúkú ni ẹni tani wọ náà jọ fún mi ní kinní yẹn náà tó mọ̀ pé tí bá ti ń bínú mò ń fẹ́ fi lójú lásán. wọ́n tọ́ bá bínú èmi ní òbí náà ẹ jẹ́ àwọn ẹgbẹ́ tilẹ̀ ní àbẹ̀wò ló ti gẹ̀. olórí burúkú ni wọ́n máa tí bá ti bọ̀ tún lọ́wọ́ bébì ni mo fẹ́ bínú. èmi èmi ló bínú ẹ wá ní ẹgbẹ́ ra bọ́ọ̀sì ẹ lè abẹ́lé ibú lẹ́yìn ẹ jẹ́ àwọn ẹgbẹ́ ewu náà wọ́n fẹ́ máa. ayé máa bàjẹ́ ni ẹ wo olúwa mi ẹ lò mí gbogbo yín kí n bá wọn jà ẹ jẹ́ bá wọn jà. ẹ má wọ kàrà wọn ọ̀ṣẹ́ àìkẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ bá lọ sí ẹ̀ṣọ́ bébì ọ̀ṣẹ́ ẹ̀ṣọ́ Alice kí ni problem tó ní tọ̀tọ̀tọ̀ náà kí ni ìṣòro ẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó fi fí òpin nǹkan tó fẹ́ fi sọ padà fún mi lélẹ̀ ẹ ṣé mo rí ni mo ṣe orí ni mo ṣe é náà mo rí ẹ nínú ẹrọ ọkọ mo lè ju ẹ jáde mo wẹ ẹ mọ mo sọ ẹ lè yàn ó wá fẹ́ máa ní mi lára kí ló fẹ́ fà náà. rọra ìrora ah, ẹ dìde ìrora o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ inú ẹ máa ẹ máa bọ̀ bíbà ẹ rọra o ẹ rọra o bíbà bíbà bíbà ẹ máa bọ̀ bíbà ẹ máa bọ̀ bíbà ẹ pẹ̀lẹ́ ah, ah, kí ni wọ́n ṣe ń bí lálẹ́ ọmọ wo ló ṣe yín báyìí ẹ pẹ̀lẹ́. ẹ rẹ mọ. ẹ patient kan ni mo wá wò patient mo gbé wá bíbá lálẹ́ àná lady pupa kan báyìí. tí ah ah àbí àǹtí pupa tí ó sọ pé ó nà o. ṣé wọn nà ní mi ò mọ because èmi kò help ẹ lálẹ́ àná ah. ni and um, mo wá wò pé kí n gbé wá sí nearby hospital mi. ẹ rí wọn lẹ́gbẹ̀ẹ́ títì ni kódà wọn ná wọn bẹ́tẹ̀bẹ́tẹ̀ wọn bójú wọn jẹ para wọn jẹ kódà wọn rún wọn wọn gún wọn ganan ni Ọlọ́run ẹ̀yin mọ̀ wọ́n ti tẹ́lẹ̀. ọ oh, mélòó mélòó irú wọn ó gbọ̀kọ̀ lọ́kọ ni aṣẹ́wó ni wọ́n olè ni wọ́n wọ́n ti mọ̀ ṣe nú ẹ̀ mọ́ ní ṣó ṣó pọ̀sí jẹ́ iná gbọ́ ó pọ́sibú kì í wọn. ṣé dókítà ṣàtìmbá mi àtẹ́ni. ẹ dókítà wà ń bẹ kódà omi kẹrin ló ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ ń kà. ọ̀ọ́ tìbí nọ́ọ̀sì ni mí inú bí. dókítà wà ń bẹ. mo lè assist rẹ nígbà yẹn láyé tèmi thank you. ah Auntie, i don't do okay mm -hmm. na you if not be you and god i for don't die Auntie, thank you so much. You're welcome. <laughs> Hmm. Um, Alice, right? Alice. Yeah. I hope you're comfortable with me calling you Alice. It's okay. Right. Uh, <laughs> so Alice, um, qualification wo lo ní gangan mi tí o máa fi ń ṣiṣẹ́ ọ̀rọ̀ tó bá fẹ́ ṣiṣẹ́. Mo kàwé. Good. Mo kàwé. I'm happy to hear that. <laughs> Nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ sí ìyẹn, máàsì nìkan ni mi ò ní. So máàsì yẹn ló fún mi problem to fi yọ lẹ́mìí mi tí mo fi lọ mọ́. Kò tún wá sówó gbogbo táìmù yẹn. <laughs> Um, school start. SSC. Okay kò tó wá pé máàsì nìkan ni gbogbo yorùbá gbogbo yòókù gan bí mo ṣe jọ mọ ibo tó mo pàṣẹ. <laughs> ìyẹn lágbára díẹ̀ o <laughs> ọmọ alágbára díẹ̀ ah torí mo rò pé bí a mo lè lówó èèyàn fi help yín like bóyá ìmọ̀ràn kí n lo ipò mi kí n fi slot yín síbì kan ah. àmọ́ ah èèyàn <laughs> yẹn lágbára ssc lẹ́ni kò tún wá pé even àwọn cleaners and you know, all others ní ọ̀dọ̀ wa ń bí tó jẹ́ low uh, income earners lọ́dọ̀ wa wọ́n máa láti ní nce ká tó lè employ wọn so ó lágbára gan eh, result ti yóò tún wá pé ìyẹn ti fi wá lé ah. ah, ó bà ní bùbàjẹ́ ẹ̀ẹ́dẹ́ ká fi yẹn lẹ̀ èmi lè work ọ̀rọ̀ oníṣẹ́ oṣù mi lè work fún yín iṣẹ́ ọwọ́ wo lẹ̀ ṣe o tẹ wish pé ẹ̀ lè mo kọ́ṣẹ́ irun mo mọ̀ ọ̀run ni mo ti kọ́ wá tí bá ṣerun fún yín gbogbo ghana weaving gbogbo kinní yẹn mo máa dúró báyìí forty eight hours èmi nìkan ni mo máa máa braid mo máa máa braid when i dey Ìbàdàn i be one in town nobody wey no know me for junction like this i go stay braid braid braid i go ah i sabi ẹ ah gan. fantastic that's good ah. <laughs> i'm happy to hear that so o ti jẹ́ kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kó easy nìyẹn well that's fine irun rẹ̀ dey good for sure hmm. great ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ń sìn. màá fẹ́ kẹ́ lọ sí any location tí ẹ fi gbé ọjà tí lè move èyí táwọn èèyàn ń lọ busy spot ẹ wo shop tó wà tó máa accommodate enough stuffs, you know, like. then ẹ lọ bá mi cost ẹ mọ̀ ẹ ṣe bí budget nǹkan tó máa cost wa láti ra equipment láti ra ribbons ká ṣáà fi set up um, um, store yẹn the, the salon so máa ah, ní kẹ́ fún mi feedback yẹn before the end of the month. Ah, ṣe fẹ́ ṣoògùn owó ni torí tẹ bá mú ṣe sàlóun mọ́ṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́fíìsì yìí ẹ máa lówó gan-an ṣàdẹ̀rẹ́ mi bí mo ṣe wà yìí mo lè ṣiṣẹ́ stylist mẹ́rin èmi nìkan ti tó màmá bá yín ṣe irun yẹn. <laughs> I like you already. Ah. I like you. <laughs> Wàhálà irun gan ọmọ ọwọ́ ló máa rìn kí ló <laughs> Actually, it's for you. Um, I want to do it for you. Huh? please email me. It's for you. Me like iṣẹ́ tí eh, and she low low and um, I would like it to change so I like to set you up. You want arrange shop for me? Yes. Salon? Yes. I go now. am. You say open shop <laughs> I don forget say na Auntie àǹtí o àǹtí ah, àǹtí mẹ́kàndín like this àǹtí àǹtí ah, àǹtí o ṣọ́ọ̀bù àǹtí thank you thank you. àǹtí o ẹ jókòó mi ò lẹ́yìn ẹ bá gbẹ wọ́n fẹ́ máa fi eyín fẹ́ máa fi gé mi jẹ wojú mi dáadáa kò jọ ẹ̀yìn kí ni problem ẹ̀ gangan pàápàá ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin yorùbá nìyẹn o ìkan kékeré báyìí náà má sì règùn ni ṣé wọ gangan ló gbé mi wá sílé ayé ni ṣé inú ẹ ni mo gbé ẹ wá sílé ayé ni tó bá jẹ́ pé wọ́n ló gbé mi wá sílé ayé o mà kúkú mà pa mí ó ṣoore fún mi ó gba sàálù fún mi ó dẹ̀ jẹ́ kí n nísìmí láyé mi kí ni mo ṣe fún ẹ̀gàn pàápàá. ọlọ́run ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ yé mi. wọ́n ní tó bá ṣe wàhálà tó ń bọ ṣé ìsanwó ẹ̀ lédè ó ń ṣe wàhálà lásán ni because ó ni dirty thing bí mo ṣe mistake mo ṣe mistake náà bí mistake mo ṣe. ṣé o ti ya wèrè yìí ṣé o gbọ́ àdúrà ọ̀rọ̀ tọmọ yẹn sọ sí wa ni pàtó jẹ́ pé lóyún ìbùkún ara ẹ̀ ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ mi ò jèrè kankan báyìí lára ẹ̀ rí you go do no go dey behave like say you get brain ọmọ yẹn sọ̀rọ̀ sí wọn òrọ̀ ọ̀rọ̀ sọ sínú ẹ̀ o tún ní get to this dance baby baby ó lọ́pọ̀lọpọ̀ kan. na this kind person you come dey follow dey argue person wey dey use left you no know say im brain dey left this one no get anything for head. Sam, that girl na my helper. Na devil I be. Oh. I dey tell you. See we are all devils. But if the matter arises, you never know. You, me, and we are all devils. Ah. It be like say me, I'm not going to continue. well, uh, unfortunately for you, she will never trust you again. It's okay. Tọkàn mi bá ti balẹ̀ mo ti wà okay. I don't care. Okay. As for me, I need money, cash raw cash and this is the time I can make more of it. Wetin that one come It means I will do whatever it takes to get what brought me here in the first place. Whatever. Àsùnwọ̀n kí ṣẹlẹ̀ gangan. Ẹyin alágbàro wa ṣé o ti sọ kó jọ kí ṣẹlẹ̀ gangan náà lọ sí kí àbú. ẹ̀yin àwọn wèrè tí ọmọ ọ̀gá kó wọlé àwọn wèrè méje ni ẹ ti alábàárò wa tí wàá tó kó bá ń bọ wọn ti rí wọn. àwọn wèrè jọ ìgbà tí wọn kò wọn wèrè wọlé yìí ni. Ah, ah, ẹ̀yin àwọn ará asylum tí wọn lọ kó wálé lánàá. asylum. ẹ ò rí bí wọn ti ń ṣe náà lé. jọ̀ṣọ́ iṣẹ́ wọn fi wá jẹ́ adúró ń gbẹjọ́ àdúróbidán. ẹ ẹ ní yorùbá jọ tó tábìlì àti àwọn yorùbá kú ọmọ tíráàkù ká ajá kan ajá ní àti amẹríkà àti àbí o ọlọ́ka ọ̀ṣọ́kè adúrán lajẹ wọn fẹẹ dá adúró nílẹ̀ dán. àwọn ní jẹ́ àdúróbidán. ẹ àdúró wọn fẹẹ jẹ́ àdúró kan ká sọ́kè. láì ṣe pé èèyàn dúró wo dán professor Pella. rárá o. ìjẹ̀bú ṣe má tán ṣé ń bọ sòótọ́ ọ̀rọ̀ èdè lóyún ọ̀dà fa ah. wàláyé èdè lóyún ìbàjẹ́ gan ni ọ̀nà ìsíkọ̀ ni dọ́tà ni ntọ́rin tọ́rin dán àwọn èdè rádà àdàpọ̀ lọ́wọ́ yín fọ̀ fọ̀ ní ìnà mẹ́nẹ́ tẹ́ máa ń sọ nìyẹn ní ọgbọ́n. Mm, mm, mm, aṣọ aṣọ mo yẹn kó máa sọ. jọjọ fẹ máa lálẹ́ mi dán wọn máa lálẹ́ dédé ìjẹ̀bù náà ẹ̀dá yálẹ̀ àwọn awùjalẹ̀ níbẹ̀ àwọn ṣonẹ́kà níbẹ̀ ṣotáyọ̀ níbẹ̀ àwọn kátókò ṣonúgà níbẹ̀ jọ ìjẹ̀bù pẹ́ pẹ́ ọkọ̀ oríṣiríṣi. wo káwọn bẹ̀ láwọ̀ wà ń bẹ̀ ìdílú yàn dá o o o ǹ kárẹ̀ torí láti ìgbà tí wọ́n ti dé ìyẹn látàní wọ́n ṣe ni wọ́n ṣe lé ni wọ́n dá lérú gbàgbàgbà bí ẹni pé àwọn ni wọ́n kọ́ náà lé. sáwọn samadi adise. samadi se. ẹ samadi se. ṣé ẹ ẹ kọ àwọn wo ni jẹ samadi se táwọn lè wá bèrè jọ sára mi ṣe. ìjẹ̀bú eh. ìjẹ̀bú má gbà mí tọ́wọ́ jẹ́ pé kọ́ fútbọ́ọ̀lù àlọ́ fẹ́ dá wà láì tà láì ṣe má tán wọn eh. mọ̀ kó gbà mọ́ sly wọn ah! táyé ta o wọn mọ̀ bàbá yìí ẹ wọn máa gò kódà wọn tó ah! mọ mòrí òtọ́ jẹ́ kóòsì kọ́tà mọ já bàbá yìí wọn kẹ́ni wọn táyé mọ̀ mọ́ sly. sórí àwọn rè wá síbí sáàmù àti àdìsẹ́ òun wọn ẹ ìwọ ní farabalẹ̀ rí gbọ́hùn. Ah! Ah! jẹ̀wú wèrè wa. ọpọlọ ti lọ. ọpọlọ tó bá ń bọ ọpọlọ rẹ ó lọ ọpọlọ ó lọ. jọ question ma bi. péré. jọ ṣé wọn ṣe wọnú lé ìjọ àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣé ìwọ rẹ yìí bá ìtumọ̀ lọ. èmi kí ni ìpàdé ọlọ́jà ta sí kí wọ́n fẹ́ wọn ṣe tí wọ́n máa kún ọwọ́ náà èmi kọ́ ṣé máa ti jẹ́ wọ́n yìí invite wọn jọ ṣé wọ́n rè na ilé ìdán wọ́n rán gbélé ń dán àbí wọ́n kọ́ran kí bàrẹ̀ kú wọ́n rán máa fa ìlú ilé ń dán wọ́n ogun dán kó bẹ̀rẹ̀ sí sọ́kọ̀ garage wọn kan ìwọ ìrọ̀ kan kí tọ̀dọ̀ rẹ kí sàmà dìde kàn wá gbá bọ́ọ̀lù kàn fọ́ lè lè gbólé bọ́ọ̀lù wọ́n ti ṣe ọ́n ṣe ṣe. èmi kọ́ mo nílé mi kọ́ lọ́kọ̀. sọ́mà jogún ni sọ́yọ́ ìsẹ̀yìn dèbè dán. Hmm. ṣé ìsẹ̀yìn dèbè asùmọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ló máa pòṣe sí i wọ́n máa ń pòṣe lé ọmọ ìjẹ̀bú. tẹ̀tẹ̀ ẹ má jẹ́ dágunró dágunró. eléyìí ló ṣe ẹ̀bá sọ̀rọ̀ tán sí máa wo mánà tó fi ń bá mi sọ̀rọ̀ Alice ṣó o bá sọ̀rọ̀ ni ṣó o mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ṣá o lè máa fọwọ́ lálẹ̀ fẹ́mi inú ilé mi èmi ni mo nílé o so má yẹ kó ru ẹ lójú tó bá lọ ń ru ẹ lójú you talk to me properly tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ wá address me properly don't talk to me like that ṣaṣọ àjọ nílé ni. what's wrong with you why are you talking to me like that ah, you know you know the gravity of wetin dey ground you girls don't know what is what is what is happening as una dey so una know say una secret dey my hand and na only me fit send una go jail as na dey so. and you don say. sam or oh, whatever your name is say what you want to say tó bá kó lọ́rọ̀ tó fẹ́ sọ kó sọ torí mo lọ bí iṣẹ́ mo níṣẹ́ lápá ó mọ̀ mi ò ń ṣe olè mi ò ń ṣe ọ̀lẹ́ bí tiyín so say what, what, what you want to say and stop, and stop delaying me. Uh, yes I, I think this is better now. I know it's not going to be a big deal if I am gonna have a share or be a partner in your father's holdings. I mean, late Chief Bangoli. What? Yes, I think you had me right. See, look at her. As I did so, I no complain. I don't give you my verdict. I make you fall down. If the both of una try to do anyhow, una go see anyhow because anybody wey do crime wey una i mean i no know the gravity of wetin una do na murder murder. sam nígbà tó máa sọ̀rọ̀ nísìnyí mo rántí pé o sọ pé èmi ni criminal right so o ò ṣe fi criminal self mílẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá tó fẹ́ deal pẹ̀lú mi. you want to spend the rest of your life in jail be like say this girl wan put you for trouble. oh no dey talk to am that means she waka comot for im front. ah, ah why can't they shout. why not to shout this one we don't know wetin una do why you why you no talk to am why can't they shout why not talk to am. abeg leave me Joe. this girl. Sorry. Oh. Mo ti wá yín lọ Oh, okay so our files tẹ̀sán pé kí n bá yín ṣe yẹ̀ treat everything. okay good Um, I'm gonna. àwọn ọ̀nà very fẹ́ rí chief ní daddy. mi. wọ́n fẹ́ rí explain for me. Money, little more, ní lè possible. mo sọ fún wọn tí wọ́n wá ní ta ló position tí àwọn lè So, money. okay. ẹ kásán mi látọjà ayédè ni. bẹ́ẹ̀ni ó jà ayédè. mo ń gbọ́ yín o. ẹ wo ìyá wa ọ̀rọ̀ tá a torí ẹ̀ wá bí ó ti dá wàhálà ńlẹ̀ láàrin ọjà tó jẹ́ pé ààbò bá a ti fẹ́ sọ̀rọ̀ àbájọ sí i. ẹ lóòótọ́ tá a torí ẹ̀ wá bá ṣe kù fún yìí yóò bí wọ́n jẹ́ o àmọ́ wọ́n gbà wá bá a ti rí o mo mọ àbánu ẹ̀dá. ọ̀rọ̀ yìí ò yé mi. àjálù ni o aṣẹ ìgbọ́ pọ́jọ́ ìyá tí gbèsè ń wọlé lọ́tún tó ń wọlé lọ́sì bẹ́ẹ̀ ni ikú tún ń wọlé àtàrùn àtàìsàn ní gbogbo ìgbà eléyìí ló wá mú wa tá a fi wá gbéra ńlẹ̀ tá a fi ní ká wá bá yín kẹ́bà ní bá chief sọ̀rọ̀. àwọn èèyàn ṣàìsàn ẹ jọ kí ni ìyẹn ní ṣe pẹ̀lú dáàdì mi i don't get. ṣe rí ọkàn wọn ṣe ní nǹkan bí ìgbà díẹ̀ sẹ́yìn ní bí ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ bàbá yín wá mọ́ lùlù lọ́jà àmà tí wọ́n bá ti wá gbìlù wọn dé tí wọ́n lù àtúntà àtúnra àtàjèrè àràjèrè ni àwọn bí àwọn àsìkò kan díẹ̀ sígbà tá a wà mọ̀ wá lù wọ́n gbogbo ọjà bá polúkúrú mùsùlùmí gbogbo nǹkan dàrú kódà ọjà wa tá à pè láyédè àwọn ará ọjà wọn ti fẹ́ yín ó kọjà padà wọ́n fẹ́ sọ di ọjà lúle àwọn náà bá bọ́ ta ni bàbá lọ́jà wò bá ní ká fi ó kàn ká fi kún ẹ̀jì ká wádìí kí ni ń gangan mo bá ní pé chief ìyún bàbá yín wọ́n ní ìlú tí wọ́n mọ́ wá lòjà wọ́n ní lu ajé ni wọ́n ní àfikà pé wọ́n kí wọ́n dá lu ajé padà sáàrin ọjà wa kí gbogbo orí mọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀. ìlú ajé bẹ́ẹ̀ ni ìlú ajé ni. kò tẹ́ ètò ìyá wa náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfìgbà táwọn ará ọjà tán pàkíyèsí wá sí pẹ̀lú ìwádìí táwọn náà wá sí láfi ní káwá bá yín kẹ́ bá ní bá wọn sọ̀rọ̀ kí wọ́n padà wá kí wọ́n mọ̀ lù wọn padà wò èèyàn ah, ẹ fẹ́ wá bẹ chief ṣebí ẹ̀yin ara ọjà yìí náà lè kọ́kọ́ bẹ̀rẹ̀ rumours about my father tẹ́ni wọ́n ṣe oògùn owó tẹ́ni lù tó wá ń lù ní ní ní market yín ní pé wọ́n fi ń kó àìsí kí àwọn èèyàn àtàwọn tó ń tajà àtàwọn tó wá rajà pé wọ́n fi ń ṣanarindín ṣé mo parọ́ mọ́ yín ṣé mo parọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àmọ́ lásìkò náà àìmọ̀ ni àìmọ̀ kánmọ̀kan ní dàwálà mú torí àwọn òrírí pé láàrin ìlú ńlá àwọn èèyàn ńlá lọmọ lùlù ọjà lábẹ́ sọ kótókótó tá à ń sọ àmọ́ ní báyìí ló ti jẹ wá ẹ sábà bẹ̀ wọ́n ẹ dàbọ̀. ń bá yín bẹ̀ ṣẹ́rí tìrú ò tí yẹ lójú òkú torí chief tẹ́ ń béèrè àmì my father mo ti dolóbi ó mà ti tó bíi a few months back ah, ah. ṣe díẹ̀. Ah. Baba, ti kú. sà wọn ní kẹ máa bọ. o ti ṣe tán o ṣe. abalọjà ẹ pẹ́ o ẹ dasa ẹ kúṣẹ́ ẹ dákun ìwọlé wa ṣe ń bi. lórí ọ̀rọ̀ ọjà àwọn ọjà ayédè ni àmọ́ tí ò yé wa tẹ́lẹ̀ o ti yé wa báyìí àwa fẹ́ lọ fàbọ̀ fáwọn àrọ̀ ọjà ń ta. ìlú ọ̀hún ò ní bàjẹ́ àwọn aládùúgbò bá ṣe o ẹ ṣe o kódà ẹ ṣe o. kárí ọmọ mi inú rẹ ó dùn ara rẹ ó le n ò ní fẹ́ lómi ìṣe ọ torí bó ṣe tọ́jú mi ọmọ ó tọ́jú wo náà jù bẹ́ẹ̀ lọ ibi tó lábàbà rẹ dé dúró ìbẹ̀rẹ̀ tiẹ̀ ó ti bẹ̀rẹ̀ ò ní rárẹ̀ o mo yà lẹ́gbàá tí mo ń bọ̀ oh. wọ́n lọ ti wá síbi iṣẹ́ àwọn tí mo sì bá ń lé ojú wọn ò dojú ẹni mímọ̀ mi ì mọ̀ wọn rárá irú àwọn èèyàn wo nù actually àwọn ọ̀rẹ́ mi ni wọ́n eh, mo mìn pé lady yẹn gangan lọ̀rọ̀ ẹ̀ tèmi eh, máa ń tẹ̀rí pẹ̀lú ẹ̀yìn ọkọ ẹ̀ ni wọ́n eh, ní accommodation problem mo wá ní kí n help wọn for some time ẹ mọ̀ kọ́ fi rí ibi tí wọ́n máa gbé ẹ mọ̀ pé ojú ló rojú ṣàánú. nǹkan tí mo kàn fẹ́ sọ fún ọ ni pé ṣọ́ra fọ́ọ̀rẹ́ o nítorí pé ọ̀rọ̀ rẹ tó tó tó. yes sir. kò wá sí. actually mo fẹ́ rí yín fọ́rọ̀ kan ni sà. ṣé o sí. mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín. Mm-hmm. béèrè. dádì mi ìlù tí wọ́n máa ń lù láàrin ọjà yẹn ṣé ẹ mọ̀ kankan pa ẹ̀. mo mọ̀ kan pa ẹ̀ ṣé kò sí. ọ̀rọ̀ yẹn ti dá problem sílẹ̀ gan ni sà. Mm-hmm. bẹ́ẹ̀ ni sà ṣé rí ọ̀rọ̀ ìlú wọn àti everything yẹn ó le gan-an people were saying so many things about him in fact wọ́n sọ categorically wípé dáàdi mi fi ìlú lílu yẹn wọ́n fi ṣoògùn owó ni. <laughs> ṣé bàbá rẹ ò sọ ìdí tó fi lùlù káàkiri ọjà fún ẹ ni. well wọ́n fún mi láwọn explanations kan but i wasn't satisfied with it because mo believe pé wọn sọ òótọ́ fún mi ní àwọn àwọn yàlò kan fáwọn punishment and all that so kò really ṣé rí sà ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni bàbá rẹ̀ sọ fún ọ̀hún bàbá tó jẹ́ bàbá tó bí bàbá rẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n fèmí kò fẹ́ kí bàbá rẹ̀ fìlú lẹ̀ bàbá rẹ̀ ò fẹ́ lùlù o bàbá rẹ̀ wá bínú wá fàlùyà èèwọ̀ sì ni kọ́ máa yàn ó fàlùyà ojú bàbá rẹ̀ rí mọ̀ bò wọ́n bínú gan-an lẹ́yìn pé abẹ̀bẹ̀ sọ́tún sósì àpẹ̀yìndà ẹ̀bẹ̀ tàbẹ̀ ló mú kí bàbá rẹ̀ máa lù káàkiri ọjà bó ti ṣe rí nù. ẹ ní sòlùsà ẹ mìn wípé dáàdì mi ò ṣògùn rárá. oògùn owó dáàdì rẹ ò ṣògùn owó dáadáa rárá oh ìgbà tó ń lùlù yìí bàbá rẹ ṣiṣẹ́ gan-an àyàn wá fi ìmoore hàn ni bàbá rẹ fi dolówó. irọ́ wọ́n sunkún má sunkún. ẹ ṣe sá ṣe rí mo fẹ́ mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ yín sá. kí ni kaná. ṣe bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ìlú lílù yìí hmm. family thing wa ni. Ah, àkóró ìdílé wa ni gbogbo wa pátápátá ọmọ àgalú ni wa. dádì mi ò dẹ̀ ṣoògùn owó. rárá o rárá o. ṣe lè kọ́ mi ní ìlú lílù yìí. ọ̀fẹ́ máa lù ú ah, tó o bá ti fẹ́ wọ́n kọ́ ọ ṣùgbọ́n ìwọ náà ó ṣòro àyàn o ó ṣòro àgánú o. I'm ready. àmì kan tàgbà akọni olójú ẹkún wọ́n sọ fún ọ Ah, what is this? That is the new direction. You must be crazy. <laughs> crazy or not, by the time she signs this document, you will know. Ah. Sir, tí bá understand nǹkan tí o cook up the contract yìí, nǹkan understand for me it's not a fẹ́ ní share nínú company but mi. I am so happy you read it and you understood everything tí wọ́n I give you 24 hours just 24 hours to sign those documents. èmi náà dé lie. láti inform ẹ pé o ní hours because right now ọjọ́ mi. she don dey mad abi e be like say this girl thinks i come here come play abi see if i para as i dey so as i dey so i don dey i don dey vex if i para she go hit me o oh. and the thing go affect you na you e go affect because as you dey so you no safe you are not safe at all. <sighs> see if she fails to sign those documents before the end of tomorrow I will force her to sign the complete transfer of ownership. Yes. Trust me, that will work. When she sees death alive, she will buckle. She will cooperate. And if she does that, we will eliminate her the natural way and take over the business without stress. 100%. Hey, do whatever you like. But don't forget, we are in this together. Your best shot is for this plan materialize. Make it happen. If not, you will be sorry. No, no, no, no. I won't be a party to this. You're already a party to it. Let me tell you, there's no other way out of this than my way. Yes. Have you forgotten that you are the one that gave her the poison that killed Chief Bankole? Sam, no be me killer. How come killer? Oh, go tell them that one for court now. Shebi when I put you for inside jail, when you stay there, when you don't hold or you eventually die yourself. sef na that time you go know say this one wey dey tell me no be for your mouth suppose to comot dey tell me say no be you kill am see make i tell you wetin you no know or you don forget the case of that your friend wey be prostitute wey dem say he die of overdose you don forget say na only me and you know say no be overdose. it was an accident. which accident that. Now only me and you know say now we plan and say we go talk say na accident ah no be so see the only thing wey we bring out that case now make one person just come out as witness make him talk say he knows, say no be overdose kill that babe if that person don't come out, you know say things don't spoil for you with that you understand. sam this is not right though. i know but i don't care do you know what all these rich men do to make money even Chief Bankole, you now sit here and tell me all this, all this shit. See, the only way out of this is my way. this is going to be hard for you to believe, but it's just the plain truth. Everything happening here is a plan from your friend Alice. Yes, she's just a master planner. And that is why she brought me here in the first instance because um, uh, she does not want you to know about all this. That is why she brought me here in the first instance. See, let me put this to you straight. How on earth will I know that my woman, my fiance, is a harlot and I will still want to continue with her? That's insane. See, I am tired and fed up with even the relationship, but she has a secret on me. And that is why I'm still doing all this. That is why I'm following all her instructions you know what you're going to do for me abeg please just sign that document which we give you make you sign if you don't sign now, me i go dey go my own Me tired midway now me i don't tire This kind life i could just come here come dey act for you make i go my own and if you no sign now, me still dey in danger i dey in bondage abeg now. tí n bá bọ́lẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní lù láàrin àwọn èèyàn ṣé wọn ní máa wò mí pé àwọn lòun náà tún gbé dé ṣé ọ̀rọ̀ fámìlì wọn ní máa dàbí pé nǹkan mi wà ńbẹ̀ báyìí mo ṣú mi ò lòdì ìlú mi ò lè fẹ́ máa fìdí hàn. ẹ wò mà ṣe rí pẹ̀lú atótónu tẹ́ ń tò lẹ̀ yìí ṣé ẹ lè ṣe ń tẹ wá àyìn wá ṣe báyìí ẹ ṣe ń tẹ bẹ́ẹ̀ gbẹ́nu yín lọ jàre gbẹ́nu yín lọ ṣé ẹ̀yin mò bá sọ̀rọ̀ mo bá yín sọ̀rọ̀. bàbá bínú. kéèyàn má dé ní privacy. bàbá bínú. ṣé sọ́tò. ṣẹ́jú ẹ̀kọ́ èébé mi lè rí mi bá mi wáyà lérí eh? mi ò bàbá mi wáyà nígbà tí mo ti bàbá tán títí títí títí títí tó yẹ pé bá ti máa gbé lùwájà tá máa lùlù ọjà káàkiri rẹ̀ mo tó tàn fún àbẹ̀ mo bọ́ sí rí ọmọ mo bá yẹ pé ọlọ́run yẹn tí ẹ rí ẹ ṣiṣẹ́ alábàárìkà fẹ́mi náà ni tí wọ́n máa ṣe gbogbo rárá àdá tèmi ṣe ẹ wò ti ń sú mi bọ̀ ń sú mi bọ̀ tó bẹ̀ sì sú mi tán tó bẹ̀ sú mi tán tó bẹ̀ sú mi tán. Ah. Hmm. ìwà o ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé ọbẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé àlẹ́ bẹ́ẹ̀ Gbóyìnkẹ́. torí mò mi yẹn báwo ni mo ṣe dèrò hospital kí ló gbé mi débi kí ni mo ṣe. àwọn tí wọ́n gbé ẹ wá àríyá tí wọ́n ti rí ẹ yìí wọ́n exhibit symptoms of mental illness. Was that what they told you? irọ́ ló ń pa symptoms of what kò sí kankan tó ṣe mi ò mi ò yá wèrè i was just feeling uncomfortable so mo ń tẹ láti wá ibi tí mo fẹ́ sá pamọ́ sí because kò kò kò tí ì mọ èmi lára wọ́n ṣe kídì mi nìyẹn tí mo tó bẹ̀rẹ̀ sí ní fún mi lábẹ́rẹ́ ṣé nǹkan tó sọ fún yín nìyẹn. but hold on wọ́n ní ìrètí ẹ bó o ṣe ń ṣe ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ tó ní. ọlọ́run ò ní jẹ́ mi ò ní mental problem ṣé mi tó yẹ pé mo wá lùlù lọ́jà ni. mo wá lùlù lọ́jà ni. yes mo wá no sherry ẹ jẹ́ kí n explain dada in my family ẹ mọ̀ ìdílé àyàn lèmi ti wá a máa ń lò mí so ó dẹ̀ ní àwọn rights kan ẹ mọ̀ àwọn kankan tó ní ṣe pẹ̀lú ìlú mo lè má lè explain ẹ but ìdílé àyàn you get so I, i was doing it for the first time ah tẹ bá lọ sọ́tà yẹn sìn kẹ́ bèrè pé òkè o ọmọ late chief bankole o ṣé o ṣé o lárùn ọ̀kan àbí kò lárùn ọ̀kan máa sọ fún o tọ́ fún yín mi ò ní mental problem ẹ bèrè lọ́wọ́ wọn ọmọ late chief bankole ah wọ́n mọ̀ mí lọ́dà yẹn náà. omi pé chief bankole ló bí ẹ. Yes. Are you sure? Of course. She should have been home three hours ago. Yes. Jagun ro ṣe jẹ, ọmọ àwo ṣe é pa nípa tẹ́kọ̀ gbẹ̀rì ẹ ò gbọ́dọ̀ fọ́ ọmọ awo bẹ́ẹ̀ ọmọ awo ò ṣe é pa dákúrò ò ṣe é jẹ. So you are betraying me. So you are betraying me. You are betraying me. <laughs> Let me tell you something if she does not come home this night to sign those papers, you will not live long enough to regret your actions. tí kì bá sí ọlá wọn ìgbà bá ti kàwé àwọn ni wọ́n fún mọ́ìmí ní owó ní ọdún náà lọ tí wọ́n fi sanwó school if not for him my medical deal would have been dead. Ah. <laughs> òótọ́ ni Yorùbá tó máa ń sọ pé bórí bá pẹ́ títí èèyàn gbọ́dọ̀ mú orí. ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ sí mi yìí mi ò parọ́ fún mi mo máa tèkẹ́ ọ̀bùn because ah, ah, kí ni wọ́n ń wò because I kept telling them Eh, a ní kan ò ṣe mí they they they did wrongly pé bó ṣe ṣe kọ́ nìyẹn mo máa sùn wọn ni o. hello ah. ah. are you. <laughs> i am true with your cmd. okay okay that's nice. ẹ káàsán sá. Ah, àyìnkẹ́ àyàn gbàdé. yes sir dr mm-hmm. robert. you know him. báwo yes mo wà pátá. Eh, kí ló dé tí o ò dé padà wá mọ́ láti wá gba autopsy report dáadé. <laughs> òótọ́ ni <laughs> actually èmi ti wò pé gbàtọ́ yẹn pé dádì <laughs> ti kú already kí ni mo fẹ́ máa fi report yẹn ṣe mọ́ ìdí tèmi yẹn ṣe wá mọ́ nìyẹn. Uh, your dad died naturally. ẹ mi pé natural death. yes. wow. That's good news. I hope there's nothing wrong with you. No, I'm fine. Are you sure? Good news left for me. Natural death. Okay, okay it? Eh, no, I'm, I'm perfectly okay. Oko, <laughs> take me by surprise me. Eh, actually, tẹ́tí wá fún mi good news yìí. Eh, I will make it a point of duty to be at your office. My work, my work by reporting from. front. Anytime tó bá ti ṣe my door is open. You just get, come to my office, the report will be gone. Ẹ̀mí pé wọ́n kú naturally. Naturally? Wow. My father died naturally. That's wow. Good. <laughs> Doctor, go take care. Uh, sure, doctor. Teresa nígbà tí misunderstanding ṣẹlẹ̀ láàrin èmi àti dáàdi nígbà tí ọ wà láyé lórí ọ̀rọ̀ ọwọ́ lùlù kiri náà ni mo wá fi ọ̀rọ̀ yẹn lọ ọ̀rẹ́ mi kan òun ló wá fún mi ní advice ó ní ká bá ṣe máa paralyze dáàdi so that ẹ paralysis pé púpọ̀ díẹ̀ náà ni so that wò ní lè máa rìn kiri débi tó fẹ́ tó fẹ́ máa lùlù mọ́. o sì gbà. mi ò sàmúgbà mọ̀rọ̀ yẹn kódà owó òun ló fún mi lóògùn tí a lè fi paralyze mọ́. so o sì lọ mo dáràn mo dáràn nda kí ló mọ ń sẹ́yìn ọmọ òde òní náà tẹ mọ wà bí ẹni tí ò lọ́pọlọ wọ́n fún ẹ nímọ̀ràn o sì gbà á wọ́n fún ẹ lóògùn o sì lò ó sẹ́mi ò sí lé ní kó wá bá mi kí n fún ẹ nímọ̀ràn gidi. ẹ má bínú I was confused mi tẹ fọkọ tó ṣe mí tèmi náà lọ́rùn tiẹ̀ agree sí irú nǹkan I was confused ẹ má bínú. ṣe ní sá ọjọ́ tí mo lògùn yẹn fún dáàdì ọjọ́ yẹn gangan ní dáàdì ìjọ́lọ́ nípe tó ẹrú ti bẹ ní àtọ̀rẹ́ mi torí mo ti believe pé oògùn tó yẹ kó paralyze wọn ló gbòdì lára wọn tó lọ tó lọ já òkú ẹ̀mí wọn àti gbáyé ni mo ti ní problems àti gbáyé làwọn àwọn ọ̀rẹ́ mi yẹn ni wọ́n ti threaten mi àwọn máa tún mi láti rí lọ́sàn lójoojúmọ́ àwọn máa sọ fáwọn èèyàn àwọn máa jẹ́ káyé mọ̀ nǹkan tí mo ṣe wọ́n kàn threaten mi lójoojúmọ́ ni kò ti sú mi. ṣé kì í sáwọn ọ̀rẹ́ mi ò bá ń lé ẹjọ́ òní yẹn Oh. ó lè òní dàgbà kó mọ̀ sí lójú fìrí wọ́n wò wọ́n náà ẹ̀ hànà burúkú ni wọ́n wèrè ni wọ́n. ẹ ọ̀nà tẹ́ sọ yẹn gangan ni wọ́n ẹ ọ̀nà ni wọ́n because lọ́wọ́lọ́wọ́ bó ṣe wà yìí wọ́n wà determined pé àwọn máa gba property mi lọ́wọ́ mi ọlọ́run máa gba company lọ́wọ́ mi gbogbo nǹkan tí mo ní ọlọ́run máa gbà lọ́wọ́ mi nǹkan tó ń fẹ́ nìyẹn báyìí. ṣé kìí ṣe pé wọ́n ya wèrè? ah ẹ ẹ wa náà ṣé mo sá ti mọ̀ pé wọ́n kọ́ ló pa bàbá rẹ̀ ò tí ì mọ̀ torí hospital náà ni mo gbà dọ́dọ̀ yìí hospital tó ṣèṣì gbé mi lọ yẹn ibẹ̀ ni mo ti pàdé doctor tó jẹ́ kí understand pé nǹkan tó ń padà dìbò pé kò ṣe nǹkan tèmi ṣe yẹn wọ́n ti assure mi pé tí bá ti wá sọ́fíìsì àwọn máa print ẹ̀ half mi kékeré so mo wá wò sá pé bóyá tí bá dọ́dọ̀ yín pé kàjọ dé police station ká lè yanjú ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi yẹn ni. lọ́dọ̀ ọlọ́pàá ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọlọ́pàá ah wèrè ilé la fi mọ wèrè ti ta ara nǹkan tá à ń wíre o bí o bá ní o ní sóògùn kà mọ́ ẹni tí ó jẹ́wọ́ ò ní gbọ́ wò ó Ṣàngó pa bàtà yọ pa jẹmọjẹmọ etí ẹ̀ ṣé wọn mọ̀ pé ó léèyàn ni wọ́n rò pé olólùgbèjà ọ̀dà wọ́n bọ̀. ẹ̀sà ẹ̀sùn pé kàmí ọlọ́pàá ṣé èyí ní àwọn ọ̀rẹ́ yín kan tó jẹ́ ọ́fíìsàs ní tẹ́fẹ́ lò. wèrè láfi wo wèrè ọ̀rọ̀ ọlọ́pàá kọ. àwọn fi mò ń bọ̀ débẹ̀. ẹ ṣe I go see my friend. Like say crazy, dey worry you. You wan see me comot for this house after you no let that girl come out yesterday. No be say you call her. As Ayinke no come out yesterday, no concern me I no call her. You can never be smarter than me. You dey craze. You here if dem born you well waka make i see you. no dey talk that thing i no get mind for see, your. Pro- you know wetin i fit do. sam. you know wetin i fit do dem born you well. who be that. emma wọlé bọ̀. where you where you go sit down. àyìnkẹ́. àwọn ọlọ́dúró yìí. ẹ sọ fún mi pé kankan ni mo jáde ní kíákíá ah, sọ fún wa ohun tó bá ti wí àtẹ̀lé ìdùnnú. bí dàbí ní kí n sọ fún èyí méjèèjì pé.

ọwọ́ mi ló wà kí o mọ̀. má halẹ̀ mọ́ ṣé pé olóba bàbá yàbí ẹ gbogbo ayé ti gbọ́ gbogbo wa ti mọ̀. mo ti jẹ́wọ́ fúnra mi ó yá what next. ṣé bí wọn lo fúnlọ́gùn tó yí bá. tó o bá fún mi ni ẹni tí kò lẹ tó wàá da kó pa bàbá ẹ ni. kí ẹ. ṣé bàbá àti ẹni. ẹ ló fún ni ìwọ ló fún please please mo ti ka minutes by mo ti ka second mo yà ten please please bọ́tà fún mi mo ní kó mo ní kó má sá. mo bí tó. ee ee ee máa fi ọlọ́pàá o máa kọ́lá fi ọlọ́pàá sí yìí o máa fi ọlọ́pàá o. tí bá gbá ojú ẹ̀ wá kọ́lá owó sẹ́kìtì bóyá wọlé. lílọ ló lọ lẹ̀ yìí wèrè wà. ẹnu wọn tó kù rè. ó yá ó yá ó yá ó já ó já ó yá ìta ìta ìmí ìfẹ́ gbọ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú mo sì fẹ́ wọnú ilé yẹn mo ní nǹkan tí ó wà nílé tí mo fẹ́ lọ. níbo lébo ó lẹ́rù kankan bímọ. èmi mo ní blue bye ní bathroom èmi mo ní olè ní ẹ ó ẹrù ẹyẹ lórí àyíká. ẹ ìta ìta ó mú nǹkan kan ní àyín. níjẹ́ o ọ̀rẹ́ ta èmi abal bẹ́ẹ̀ kí ni jẹ̀rẹ̀ ẹlẹ́rù ẹlẹ́rù akọ bẹ́ẹ̀rù ẹsẹ̀ ẹlẹ́rù akọ ìfẹ́ bẹ́ẹ̀rù. olè ní ọyọ bọ́tọ̀ bọ́tọ̀. àdóyá oya oya bá mi dé wọ́n. ara ti ń kàn mí o ara kíra ẹ má ti mi ara wọ́n mi o wá o. máa jẹ́ wàrà fífún ẹ o. na you cause all this love. ẹ má di wọ́n mi àkí yìí ẹ má mi lọ́wọ́ jàre ẹ má mi lọ́wọ́ jàre jàre. ade ade ade grace ade grace ade grace i don see money you dey pay i don see money you dey pay. má jẹ́ kí n júwe ara mi fún ẹ o. báwo lẹ ti jẹ́. èmi n bá bínú èmi náà máa bínú o mi ò lówó gbà ẹ bá mi sọ ọ́ dáadáa mi ò lówó gbà kẹ́. mi ò lówó gbà kẹ́. níta nìyẹn má bàbẹ̀ kí má bàbẹ̀ wọ̀ yes wetin alanu kan ní pẹ́pẹ́ yẹ. ẹ pọ̀fọ̀ fún mi bẹ́ẹ̀ ni ẹ pọ̀fọ̀ fún mi èmi ni. ayípapa ayípapa ayípapa. irọ́ ni irọ́ ni ọ̀dẹ ni ọ̀dẹ àyípápákọ̀ ọ̀pọ̀ tó ti gbọ́ lẹ́nu àwọn òkúti mi àtàwọn àbìjánu eré àyípápá àyípápá àyípápá yọ gbàdé ọmọ nílé ọdẹ àwọn ọmọ rẹ má ṣe yín pa tó di báàgì bẹni tí wọ́n fi kíní tọrọ ní akọ ìfẹ́ nonsense má tilẹ̀kùn mọ́ṣọ́ọ̀tún yà ẹ̀.